بالعلم وخذنا أخلاقنا بالحلم وسهل لنا من عدو بفضلك وانظر علينا من وسائل رحمتك يا أرحم الراحمين اللهم استودعناك ما علمتنا فارده إلينا عند إحتاجنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا اللهم بلغة النبي وفصاغة عبد المرسلين وإلهام الملائكة لمقربين وقرب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اسجد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال تزولك يا موسى يا من ألوذ به فيما أعمله أعمله ومن ألوب به فيما أعمله ومن أعوذ به ممن ومن أعوذ به ممن أحاذره لا يجد

sí ewé kò bá sí egbò kò bá sáwó rẹ̀ kò sí gbẹ̀kọ̀ jẹ́ kò bá sí lọ́gbà kò bá sáwó rẹ̀ nípa dáadáa sọ̀rọ̀ ń ṣe kọ́ ráyè ọmọ àjàmá láìlá àìláwò ọjọ́ kòkòrò ọlọ́run ní ìgbà láìlá àìláwò ọjọ́ kòkòrò àárẹ̀ bọ́ í bá من ساء طبيب يجيب وتقضى فوق لساء طبيب يجيب وتقضى يسوف أعرفني يجيب وتقضى لكم فأعلمني اجدوني فوق قتل فأعلمني اجدوني فوق كفر أعلمني اجدوني فوق كفر أعلمني

سقوط آيات المصيبة وجبرا اسقط يبقى آيات المصيبة وجبرا كيف جسى آيات المصيبة وجبرا

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين إهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين أرجو فلان الحمد لله أدعو فلان الحمد لله atọrọ ìkẹ́ àti gẹ̀fà nàbì sallallahu alayhi wa sallallahu alayhi wa sallam atọrọ bẹ́ẹ̀ fún àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà àti fún gbogbo ẹni ọba tẹ̀lé ànábì abẹ́lẹ́ ọba àlejòlá kókòrò ń kàánà mọ́nú wọn o. àmín. tọ́ ramadana ó kó ìdajì lánàá adédajì lánàá pẹ̀lú gọlọ́run ìdajì tó kù la tún ti kó lónìí bí lè bá fún rọmọdánù ó di mẹ́rìndínlógún yóò di sísè tó asọ̀rọ̀ yẹ ọmọ. ṣáàlọ̀ ń gúnlẹ̀ lọ. ń lọnù ó ti bọ́ fún yìí nù. ti ń gún lọ. ó ti gún nù. Hmm. ó di ogún eh, tó ló bá ń lé ọba ní pé tọdún ìlú ti ń kó bá lọ ọlọ́run já ara yẹn o. àmín. wájú àríkè olórí tẹ́lẹ̀. àmín náà jama yà wá jẹ́ adúgbò pé ọba ìyọba tí máa ń gbàdúrà ni ẹ̀dá tí ń gbàdúrà ọlọ́run ní ń gbàdúrà. àìmọ̀ ọ̀rọ̀ sọ àìmọ̀ yorùbá sọ ni kéèyàn sọ pé òun fẹ́ gbàdúrà. Ah ìsọkúsọ ọ̀rọ̀ ni ọlọ́run ń gba àdúrà ẹ̀dá máa ń fi àdúrà ni. níwòye sí àlejòkó báyìí àti bẹ́lọ̀ ń bẹ̀ pé kódà kan kó bá ní fi máa lẹ́nu èsì yẹn. aseladua kódà atúnkọ lórin pé bí kòrò bá lọ tán ká mọ̀ mọ̀nira gbogbo ẹ̀ lọ́gbà yìí ilé náà tó wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ la tún rí gbà lọ yìí ẹ wo yóò di nǹkan wọ́n dé lọ́dún yìí àṣà yìrá ìsìjẹ́ inú àwọ̀ yìí àṣà lè jẹ wà àti àlejò ìbọ́jú di jẹ́sàárì àmì ìsìsinu dọ́wọ́ bẹ́ẹ̀ni. bí ìbá sí lọ́jọ́ orí kò sí ní tí ò lè fi sínú. àjẹpọ̀. ó lè jàsáró. ó lè yẹwà. gbogbo ògùn yẹn gbogbo ẹ̀ la ti jẹ sẹ́yìn rí. ṣùgbọ́n ìsìn gbàtẹ́ bàbá kọlọmọdéjẹ wọn tí a máa ń ṣe ìpalẹ̀ má gbàdúmọ́ gbàtà wá dìgbé adùnmíra mọ̀ pé àwọn báyìí ti wá dira wọn mọ́ ojú kan àgbàdo sáásí wọn fi ẹ̀kọ́ sáásá sínú àti àti àǹfààní bẹ́ẹ̀bi kéèyàn ó mú kọ́ lálẹ́ ìmájẹ́yàn ó lè jẹ sàárì nígbà ọjọ́ba ń gbẹ́dí ẹ̀ ní o. bẹ́yìn jẹ sọkúndalẹ́ lálẹ́ ẹ̀ẹ́sùn bí sàárì jẹ. Ah, ẹ̀ẹ́ olóògùn lọ sílẹ̀ ọjọ́ mọ́ ẹ ti lọ́rọ̀ dáàbì kan. Eh. àmọ́ nta àbàyọ̀ ń bẹ̀ ni pé ntún kálukú fẹ́ fi jẹ sàárì tá a fẹ́ fi sínú lọ́lọ́run sí ń rọrùn lọ́wọ́ àtúgbẹ́ fún ọ. bẹ́ẹ̀ ni nǹkan ti wọ́n dáadáa ibi náà ni àwọn èèyàn tí wọ́n bá ń là á kẹ́ ọ̀tún mọ̀ pé ẹ̀sìn eléyìí wà láàyè ẹ̀sìn ọlọ́ọ̀ni. ẹ̀sìn ọlọ́ọ̀ni yóò dájú pé ntọ́lọ̀ ń sọ lódodo pé òun ló máa ń fẹ̀dá mọ̀nà nípa pé ẹni tí ò sínú Islam yóò tún máa ròyìn Islam ní ròyìn kan tí ẹ̀yin tẹ́ ń bẹ́ ń bẹ̀ gan ọ̀fẹ́ ẹ̀ mà kó tó bá wọn ẹlòmíì bẹ́nu Islam kò mọ̀ pé Islam tó bó ṣe tó àmọ́ wá gbọ́rò yìí lẹ́nu ẹni tí ó Islam bí arábìnrin kan ti ń ròyìn jáà tí ń ròyìn àwọn tí ń bẹ lábẹ́ hijab olórin ní ayé lọ ó ní àwọn obìnrin tó fine tí wọ́n kẹ́kọ̀ọ́ dókè wọ́n bẹnu hijab kò dẹ̀ ní wọ́n lára oníṣẹ́ jésù bẹ̀rẹ̀ hijab lọ́yìn ni àbúbẹ̀rẹ̀ glove ẹ máa wo ọ̀rọ̀ lẹ́nu ẹni tọ́lọ́ǹkì ọmọ sọ́fìtà àti jésù lófin àti jésù mófin wá. Eh, fúnra wa sọ pé ṣé lọ yín ni bí ò béèrè jáàbù kò béèrè club. a máa dà màtọ́lọ́ ní fọ̀nà mọ̀yàn kí ló wá ṣe tí rẹ̀ wa wá farapa kó di mùsùlùmí ló sì ròyìn yìí. kóró dodo ó dẹ̀ ẹni abá kà ni Iná sàádàtà àmúrú. Iná sàádàtà àmúrú lẹ́yìn ìsàyúdìrí kò wá. Alùrù sàádàtà ìlà àbẹ̀yẹ̀ Ó mà tó Ìrọ̀lá. وقد تفاق إلى قوم مسلمين وقد تفاق إلى قوم مسلمين أولا فاسقين أفعل صوت

Àkọọ́lẹ̀ ló jẹ́ àdébá. Nítorí pé. Nàbàrú màtó lùnà sí ìtọ́lù ìlànà. Oríṣẹ́ wo yẹn màrú màtó wọ́n sílẹ̀ wọ̀. Lè ònà sí fáwọn èèyàn kan àwọn èèyàn ni. sáàbì nana. wà wọ́n ń wá ìwà gidi àmọ́ wọn ò bá. wọ́kọ̀dù tó sáàkù lápárò mẹ́rin sẹ́yìn. وقد تفاق إلى قبير بسيف Ìyá àwọn ọdẹ ń wá tí wọn ò báyìí kọ́lítù sáàkù ìlà káwọ́mí gbèta ìṣeré wọ́n sì lọ́ọ́ gbé bẹ́lòmí lé ojú orin á gbé bẹ́lòmí wọ́n ti ní à ń béèrè rẹ̀ olóńkọ́ wọn ò ní ìdí àlejò wọn ò ní ìdí àlejò ní ẹ̀yin à ń béèrè ńgbẹ́ pa àkọ́mọ̀ bá wọn ṣe bẹ́ẹ̀ èmi alẹ́tọ̀ sí i owó ni mo ní owó bàbá mi ní ìyá mi ní kí n sì máa jẹ ọ̀pọ̀ ẹlẹ́yà ìyá ní oúnjẹ ọkọ ẹlẹ́ àlè o ah, <laughs> bóyá ọ̀dàmà wọ́n jẹ ọ̀dàmà pé oore ló lọ́ọ̀ tó fún ọ. irungba lè bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ mímú o lè fi ń gba ẹgbẹ́ rẹ lẹ̀ wálẹ̀ oríire ni o. o lè máa rìn nínú mùsùlùmí ọ̀tẹ́ sòkòtò mọ́lẹ̀ àfa ẹ̀jẹ̀ máa dúpẹ́ fọlọ́run. àfa kan bá mi sọ̀rọ̀ lénìí kọ́lọ́n kàlífà àgbẹ̀ríkà àfa náà ọmọ náà nílẹ̀ aká ìfúnpọ̀ àtẹ̀yọ́ ló ti wá àfa àmúṣá ògidì àǹgbè. ó ní gbogbo hálù láyé lẹ́yẹ̀kẹ́ dàmú àdúpẹ́. wàá kà sí ẹ̀dá bá bu òkèlè báyìí bó ṣe kọ́ bùn yẹn ó ní kó dúpẹ́ tí ọba wa mú lọ lẹ́nu tó ṣe kọ́ náà ní ńlọ tí ó tà sí ẹnu ó yẹ kó dúpẹ́ tọ́wọ́ àkàlẹ́nu tán tọ́mọ̀ tó ń jẹ ló ń fi sẹ́nu ó yẹ kó dúpẹ́ tọ́wọ́ àgbèmí tó dé kọ́ rẹ̀ ó yẹ kó kọ́kọ́ ń dúpẹ́. àbá èyí máa yí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá dìgbà kejì ẹ̀ láyé ọ̀rọ̀ àbùkọ́ bẹ̀rù sẹ́yìn ìlà ìdáwùjú òdìdí tẹ́ ẹ̀ bá dìgbà kejì ọ̀rọ̀ àmọ́ àbọ̀kọ́ ẹ̀ dúdú pọ̀ béèyàn bá gbádùn bẹ́ẹ̀ bá gbóúnjẹ tó gbádùn síwájú ẹ̀ ariwo ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ní ọmọ wí kò ní fẹ́ gbóòórùn rẹ̀ nì ọ̀nà àdúgbò fún ọ ló ń bá ní balẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí bá ní balẹ̀ dẹ̀ tọ́ ibi adé lánàá òun náà láti gbé lónìí àti káyà. náà aya one thirty àbí one thirty five ni náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوا إذا هم ينكثون فانتقمنا منهم فأغرقناه في اليم بأنه كذبوا بآياتنا وكانوا عنها غافلين الرجيم بسم الله الرحمن الرحيم فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينقصون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما كشفنا عليهم رجز إلى عجل هم بلغوا إذا هم ينقصونا فانتكمنا منهم فأغلقناهم في اليم بأنهم كسبوا بآياتنا وكانوا أن آياتهم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينقصون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا أهلها ظاهرين ní àná tí a ka àyà one thirty four tọ́lọ̀ ń bá ní sọ̀rọ̀ yìí pé ìgbà tí ìyá bọ́ọ̀lù wọn àrùjísù wọ́n máa wà kọ́ alẹ́ yìí rẹ́jísù kọ́ yà á Musa. wọ́n máa wà kọ́ alẹ́ yìí rẹ́jísù kọ́ yà á Musa bí ọ̀làdà rọ̀bàkà bí máa àìdá ẹ̀ ń dàgbà. لئن كسفت أن الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل wọ́n béèrè wípé kí Musa bá wọn bẹ Ọlọ́run pẹ̀lú kí n bẹ láàrin òun àtọlọ́run ọmọ anábì Ádámọ̀ wọn a máa dódodo mọ̀ ńgbà tí n tí ó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ ìgbà náà wọn a máa máa fẹ́ nìkan jẹ nìkan lọ obìnrin tí ń síra lẹ̀ tí ń sí gbogbo wàrà lẹ̀ ẹjẹ́ kí wàhálà òde sí lọ́mọ yìí pé àwọn tí wọ́n bora wọn ṣe gbẹ́ níwájú ọlọ́run tó ní wàhálà kò ní sọ fún oníhòòhò ẹgbẹ́ rẹ̀ kó bò ń bẹ lọ́hùn ẹlẹ́yà ni ó kó bò ń bẹ lọ́hùn kó dákun mọ́mí ẹ̀ bó ń sọ fọ́ kó tù ú lẹ̀ oyún ọdún gbọ́ra ló níṣòwò bíi ìmí ìlóyè ọdún mẹ́sàn-án ìmí ìlóyè ọdún méje tí ẹ̀ máa fi káàkiri ìgbà náà wọn a máa mọ àwọn ẹni ọlọ́run lọ bá kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ láti láéláé ló ti rí bẹ́ẹ̀ bọ̀ fìràwọ́nà àti àwọn àjọ ẹlẹ́bá mú sáfẹ́yà ìtì ń bẹ láàrin ìwà àtọ́lọ́ máa fi bẹ̀ẹ́. yọ gbọ́ tiẹ̀ afẹ́nibímọ rẹ̀ wọ́n á ń sàdéhùn tó bá ti lè fi mú wàhálà yìí lọ àwọn dẹ̀mí ọlọ́run béèrè fún àwọn fún ibi ẹ ti fẹ́ lọ ẹ máa lọ ọbẹ̀ àwọn oníkàńpá pẹ̀lú yín mọ́. Ọlọ́wọ́n sọ ìsì pé fàlàmà kàzáfúnà ni ọlọ́nìgbà tá a mú orí tá a mú ìdí ń láàmú pọ̀ Allahu Akbar kabir. èyí ṣe yí wàhálà ọlọ́mọdé àìsàn ni òsì ni fìtínà ni àìbalẹ̀ gbogbo ti yẹ̀rọ wàhálà rẹ̀ làwọn bẹ̀. فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغون tí ń bẹ fún wọn tá a mọ tó ń bẹ ìlà àjàlí ìlà àjàlí dìgbà kan náà yẹn ni pé yá sí ní bá di yí amúrú ìlà àjàlí ẹgbẹ́ àwòrán náà. tí wọ́n náà wọ́n tù bá ẹgbẹ́ àwò náà. ọlọ́ni ṣọ́nbàlùjì ìgbà táwa ti mà ájàlí ń gba nọ́kìlà. àwọn àbọ̀ oníṣẹ́ òsìdì á mọ̀ yìí pé nígbà míì tí wọ́n lọ́ọ́ bá gba nọ́kìlà ó lè jẹ́ pé ń pòfófó mọ̀dọ́fù ilé tí wọ́n ha dànù ń bẹ̀ ni bẹ́yà kankan ní ha dànù ń bẹ̀ tí wọ́n jẹ́ ọmọ fún kankan ta dànù ń bí ọlọ́run ilẹ̀ ajá lè bá lè tó ìgbà tá a wa. ìlà ajáde ńkọ́dé àràbùnáhù ìgbà tá a mọ̀ yí pé ìgbà báyìí ni ó sì yí pa àdéhùn gbogbo yóò yóò yí ìlú ìtẹ́jà bá ń ké ọlọ́mọ pé ń ṣe lọ́wọ́ ni tí a bẹ̀rẹ̀ lé tu díẹ̀ ó ní ìgbà tí ó fi lo túráńdà tí ó sì fi gbẹ́rù gbọ́rí ẹlòmíín bẹ́tẹ́ pé kásìlẹ̀ a máa wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìjẹni àlìjẹ́nà tí a máa bá fún lóore tọ́pọ̀ yóò tàpásọ́ lọ́run yóò dẹni iná yóò lọ́ra náà ni ọlọ́run máa wá tẹ pẹ̀lú kọ́mọ́jì kí àpilẹ̀ máa yí adé odò yóò tún wá sọ pé ọlọ́run ọ̀kẹ́hun tó ọlọ́sùn àìpé ń tọ́ràn nìyẹn tọ́ba yìí ní lọ́ọ̀dù bá lọ kọjá yìí. ntí òjá lóní oṣooṣù náà ni pé kò ló lọ́ọ̀lù hmm. kò rọra mọ́tò tó dáa ni. Hmm. adọ́ rẹ̀ wọ́n méjì mẹ́ta ni gbogbo àwọn èèyàn àwọn onídà lè ní. tọ́bẹ̀ ilé tó bá lọ yọ gbẹrù gbọ́rí ìlà àjà ní òkúta ni dà nígbà sì dà á. nígbà tá a nígbà tá a pé mo tún tún gbogbo bàbá ti ń sàdéhùn ìyá ti ń sàdéhùn níjọ́ tí ẹ ní ìpara tẹ ní ìpọ́njú ẹ mọ́ gbàgbé àdéhùn bàbá yóò béèrè àdéhùn lọ́wọ́ wa o ẹ ti máa wò ó ẹni bá sàdéhùn pé tí nǹkan bá rí báyìí òun ó ṣe báyìí kó yà bẹ̀rù ọlọ́run tó sì pọn rẹ̀ lé kọ́mọ yàtọ̀ àdéhùn tí ọba yàtọ̀ àdéhùn tí ọba ti di pé nǹkan dàrú a máa pẹ́ ó tó padà o a máa fẹ́ o ní ẹ̀sìn Islam fi pé ẹ máa gbé àdéhùn ẹ máa gbá àdéhùn ahun ni ẹ máa ń fi àdéhùn halẹ̀ ẹ máa pé akọ́mọ̀ àbọ̀ bá gbá àdéhùn kó dọ̀rùn tí ọlọ́run òkú ní í ṣe ẹ tí ì bá sa wọn ni ó gbá àdéhùn ni ó dá àdéhùn bọ̀rùn mọ́ torí bàbá ti gbé àdéhùn wàhálà ni yìí máa fi ń jíkọ́ wá sí àwa lẹ́nu lọ́pọ̀lọpọ̀ gbà pé. ọlọ́run ṣe ohun tí òjì arọ́la ọlọ́run tí òjì wa níbi tí ọ̀rọ̀ máa ń kà wá lára dé tá a bá rí òní lánàá ni bá ti dáràn gbọ́ra wa lọ́rùn pẹ̀lú ohun ti wa òní njọ́ tí ohun tí ń bẹ bó ṣe ń bẹ lánàá kọ́lọ́ wọn á fi hàn lónìí sọ pé à tí n bá wá ń bọ̀ ń tẹ́sírì tí yóò pé bó ṣe lé fún mi rè ní ìjùmọ̀ bọ́ọ̀lù ẹ̀nu ọkọ̀ ń máa fẹsẹ̀ ìdágbé ni bóyá àbá wà ní àdéhùn tó yọ̀ bá gbé abidjan máa ń lọ ilé ọkọ̀ máa ń tó ní máa ń tó ní ilé olùgbé adigangbona máa ń tó ní ilé eégún ọjọ́ náà láì ṣàdéhùn bí eégún ti wà níjọ́ náà láti jáde ọlọ́run fún nígbà tá à ń bẹ nígboro ọmọ tá a wí kọlọmọ ni gbogbo wọn lágbàfọ àfọn náà lọba lọjà ibi ẹ ní bíbí ìgbà bẹ́ẹ̀ máa ń bá ń ròdò ní ọfíìsì akademi àbáńdọ́ta kú síbẹ̀ lórí ìbẹ́lọ́hùn ọlọ́mọtò aláṣẹ ní dákùn wọ́n ní bí bójú bá ń bá ìgbàlá bá ń gbé àgùntàn bàbá àjẹsà lọ gbogbo ayé ò ní

bàbá mi lójú àwọn gbé alu wọ àtàwọn àtàwọn ìyá wa àtàwọn jàmọ́ ni pé àwọn adúgbò fẹ́ lọ gbé alu sínú oṣù lọ́mọ káàkiri nílùú ọdún wọn ní tálù sínú lára yóò rí yóò rẹ̀ bá sọ báwọn. àwọn abẹ́lẹ́ ọ̀gbọ́n ọlọ́run bí arọ́mọ ìbí rọrùn dákun má dèjì tù wá àwọn tẹ́nu wọ ọ̀rọ̀ wa ta ní òṣò oògùn kò sí àjẹ bí kò sájẹjẹ kò sájẹjẹ àjẹ àfijẹ àbí nǹkan kò sí fágbóyún kò sí kíníkan fún un ah, dákun wọ́n pé nígbà tó ní ọ̀sán ti jẹ́ ní ìsìn sọ̀rọ̀ ni abata abuka kẹdẹ ni ŋgoda lẹ ọlọta fún alọmọ lọ́nà rọrùn labandukẹ bọ nlẹ ìní ìfẹsẹlẹ tó jọba wọn ní ẹ bá kọ ẹsẹ̀ wáyé ẹlẹ́sẹ̀ lọ wáyé wọn lẹ́sẹ̀ ní nígbà àti òun laba ń bẹlọ́n lórí òun náà laba ìyẹn wá jẹ́sà ńgbà abisa mo ní bàbá ẹ̀ mọ́ọ̀nù ẹsẹ̀ lánàá ìdágbé ńlá tàkẹ́dẹ̀ ni ọmọ tó wọ ọmọ fún ọmọ abúlé kọ lọlé ọmọ lọlé ọmọ lagbe ni sọ fún akókò sí nǹkan kan bọ̀ laba ń takùsọ̀rọ̀ láti yẹ akẹ́dẹ̀ ni ẹsẹ̀ lánàá ẹ̀yìn fún bẹ́ńjọ́ yẹn ni kọ́ ayẹ́kọ́jọ́ yìí hàn lọ́lọ́run fi àlámà yìí ò ní hàn wá tó yẹ gbà yìí tí ò ní ti àdéhùn gbè àdéhùn kẹrin ẹ Yorùbá bọ́dọ̀ bá pàwọn lórí ju wọn wọn fi ọ̀rọ̀ kan júwe táwọn tó ti pa Yorùbá lórí kọ̀ ọmọdé òṣèlú sọ́mọ́ wọn ní àdéhùn àlùkáwà ní ẹrú ọlọ́ọ̀nù ẹgbọ́n tọ́lọ́wọ́ bá àlejò lára ẹ̀rù yìí ó sùn wọn ní ọmọdé òṣèlú ni wọ́n ti dára bẹ́ẹ̀ wò pé ẹnìkan ṣàdéhùn kò pé wọ́n ti bẹ́yẹ̀ ètè rí fún ẹnìkan tẹ̀ ṣàdéhùn kò pé. ibi iná sàwákà di tí àwọn kan máa fi àṣẹ ẹ̀yẹ́ wọ́n jẹ́ wa tí wọ́n mọ̀ rògbò báyà gbọ̀ ní tó ṣe pé àwa ò gbọ̀ àná là ń rántí a máa fi ìṣètì sọ àforin sọ bàbá wa lónìí wa torí tapá bàbá wa lónìí wa àti ìfún tẹ̀sán bàbá lóyìn wa bàbá ti ràn wá. Ṣé tí wọ́n fi oúnjẹ wọn bọ̀ wá? Tí wọ́n ń fún wa nílé wọn gbé? Tí wọ́n ń rabọ́ sí wa lọ́rùn? Tàbí máa sáàrò tàbí kò tí wọ́n bá ní kò. Wọ́n kọ́ àǹkí san lọ́sọ̀ọ́. Ogun jẹ́ wọ́n tún lè dé sí, wọ́n lè dé sí, àwọn náà tún kojú ogun ọlọ́run wá pé atẹ́gùn ọ̀fẹ́ sí wọn pé ah, kí láti á ní gbẹ́fọ́ àbá báyìí wọn láyé gbogbo ìta rẹ̀ sí ọlọ́run yìí ó gbé kàmá tẹ̀dínú sùdánù ni nípa ọba ti lọ́ọ̀bà ní kúmá wọ́n ṣàdéhùn pé tọ́ba yẹn lè mú kúrò ó sì mú kúrò ìgbàhán wọ́n dẹ̀ tó àdéhùn kò dáa gbogbo èèyàn tí wọ́n máa ń àdéhùn. ẹ má jà tú ká ti ti sẹ́yìn ọlọ́run forí jìn ẹ padà àdéhùn bàbá rẹ láàrin wa rẹ láàrin àwọn ọ̀gá rẹ láàrin ẹni ọ̀ràn lọ́wọ́ o lè yá owó ní ọ̀nà tó gbà yáwó yẹn o lè mọ́ ọ̀dẹ̀ sánmà ọwọ́ ah, o. a máa san ní ọlọ́sàn. ǹjọ́ tí wọ́n ya yẹn wọ́n mọ owó náńjọ́ náà wọ́n fẹ́ nǹkan wọ́n sì kúlẹ̀ fún ọ. bùkátà tí ọwụwa wá kò jẹ sanwó nínú ni ṣe dá bùkátà sanwó gbé ọmọnìyàn bí àdé nǹkan tí wọ́n wò yẹn yóò wá gbé wọn náà dè lọ́nà mẹ́wàá tí ẹ máa bá yín. a lọ san àdéhùn ni a lọ pé o ó dùdùmọ́ ni ni yorùbá ní ọ̀rẹ́ yìí kan gbèsè ní gbìyànjú ẹ̀ka pọ́npọ́n kọlá làbíà ẹjẹ àlọ pé àdéhùn àdéhùn ni àwọn kan ni wọn rò pé ẹgbẹ̀rún tó tẹ̀lé sí wọn. باليمن أغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين انتقام انتجابات ó ní gbígbẹ̀sán lára èèyàn pẹ̀lú ìyà tó le ọlọ́ọ̀ni fanta kamuna mẹ́nẹ́hùn agbẹ̀sán lára wọn agbẹ̀sán lára wọn àwọn fúntàfúta tí wọ́n fẹ́ rán ìkùntẹ́ wọ́n tún wá máa fi ó kọ ọlọ́run pé wọ́n máa fi okọ̀ ọlọ́run wọ́n máa fi pe sètán kínú ọlọ́run lè bá ọlọ́run lè bá bínú sí àwọn tí wọ́n ń kókọ ọlọ́run pè ìṣó àtòrí pé ọlọ́run ti bínú sí wọn bí àdá wọn lóhùn. inú tí a máa fi ń sàlàkùtà ni yá múntàkìm wà yá múntàkìm bá a ti ń sọ yìí àwọn afáwọn ní oníṣàkúta wọ́n sì máa gbọ́ wa pé a ah, ń gbọ́lá yà sí tóró ní tíráàbà ní yẹ́yà mú zakimu. yẹ́yà mú zakimu. yẹ́yà hmm. mú zakimu. iná ni máa gbé wọn mọ́ tí wọ́n máa fi wòye pé kò tó ń tàn lábẹ́ gígọ̀ ẹ pè é ẹ pè é kọ́ ọlọ́run pè é tí ẹni tí ń pè wọ́n tó lè fi lábala tọ́lọ́ọ̀ ẹ dákun ọ̀sẹ̀ yàtí lọ pé sọ́jà pé torí pé sọ́jà tó lọ pè yí okùn ẹ̀ pọ̀ pé kọ́ wá mú gọ́fúnà lù kọ́ wá mú ààrẹ lù tí àwọn tẹ́sà bẹ́ẹ̀ wọn náà ní sọ́jà yìí wà ah, ah. pé ẹ dákun ẹ̀ fún onísọ́jà márùn-ún kìlẹ̀ bí kìlẹ̀ olóńgbà lọ pé gómìnà lé ní. gómìnà sọ̀rọ̀ kan lánàá sí ah. ìgbésẹ̀ wọn. wọn kò sí èdè mọ́. ẹ máa pèsè lórí ẹni tí sòwọ́n tó lè ṣe tí kankan òdìgbà yín sọlọ́ lọ olóńgbà sọlọ́ òun fẹ́ rẹ́ ara wọn òun fẹ́ dáná wọn sí ẹ wá ń fa yá múta kí ẹ máa ń fa yá múta kí mọ̀ lórí ẹni tẹ́ bá jọ ọ́. dàtẹ́ pọ̀. bẹ́ẹ̀ sì bọ̀ tẹ́ bẹ́ẹ̀ sì bọ̀. kíni yẹn o nǹkan burúkú ni o lọ́dọ̀ àwọn ọlọ́run níbi lọ́run o. àwọn tí máa tà tó sì máa dá lóhùn àga ìwé wọn yìí máa látọ̀. ẹ wọn yìí máa látọ̀. bẹ́ẹ̀ bá rí wọn jẹ́ mọ̀ pé kò sáà ní olóògùn àwọn eléyìí. ìyá àkọ́kọ́ tí wọ́n bẹ fún àti máa ṣàtúnṣà nìyẹn ayé ọ̀dọ́ òní fẹ́tù. mẹ́rin wàá bẹ́ẹ̀ bí máa bí kí wọ́n bí ọmọ alápá kan ọmọ ẹlẹ́sẹ̀ káàbọ̀ ìjagunjagunja ni ọlọ́ni bá ń ta kámúná mi ní o. kámúná mi ní o. àwọn wọn bá a jù. ọ̀dọ́ iná ọ̀hún kò lè yẹ mí. tẹ̀ wọ́n rìn sínú ló yẹ mí. Ní ànáhùn kágbàbọ̀ bí ayé àtìná. Tọ́pà ni pé wọ́n pe gbogbo ayé àwa wọ́n pè nírọ́. Nta bínú sí wọn nìyẹn. ó sì tù wọn tù wọ́n bà wọ́n bà wọ́n ayé àti ní kejì kẹta kẹrin karùn kẹfà isi ma ń dé ẹ̀ǹkó kọ́ bá yín bẹ̀ ìtì bá yín bẹ̀ ìtì bá yín ká kó kọ́ bá yín bẹ̀ ìbá yín bẹ̀ ìtì bá yín ká kó o. wọ́n fọ ní ọpọtúnìtì tọ́ra lọ lára ọ̀kà lọ lára ni má kọjá ayò rẹ jókòó ẹgbẹ́ ń tẹ̀sí. ẹ̀rọ ọlọ́nkà kọ́ ló máa ní túlẹ̀ náà bọ́ wà. fún ẹ̀ ní ròyìn fún wa o fún ẹ̀ ní ròyìn fúnra o fún wa o ntójú ẹ̀rí o. ó lọ́ọ̀nù fẹ́ háyàwó lọ́mọ́sí ní òkúrú o lè fi bẹ́ńlẹ̀ rẹ̀ bá ta kún ọ lọ. wọ́n á sọ́dún tàtọ́ òun lè ṣe ni pé wọ́n pẹ́ mí tí ó gbẹ̀ ha ṣẹ̀sìn mọ̀ pé ìròrí yẹn dáa bó bá fẹ́ òun ìtọ́ ha bóyá sì lè torí ẹ̀ kọ́ ha bóyá ní pé mẹ́wàá rú rẹ̀ mẹ́sàn-án ni èwọ̀ níwọ̀n bàtà ti rí nùrí sí bàtà rẹ̀ dáwà yìí. pé ẹnìkan ẹnìkan lóbìnrin kan sílé ọ̀wá ha lọ́wọ́ á ní tó ń bá lọ pẹ́ lẹ́hà tí yóò fi jẹ́ máa mẹ́wàá ẹ̀ kan ní sábà tó èyí tá a kọ́ fi bẹ̀ẹ́ rírú ẹ̀ yìí ẹ̀ máa rántí fi rú ẹ̀ lé bá lóun ọ̀há o ọmọdébò ń wá ìyàwó tí ọ̀há labadẹ gbìyànjú àdẹdẹ dédé gbìyànjú fúnra ẹ̀ ní ń wáyàwó ọwọ́ awáyàwó lórí nọ́mbà tó pọ̀ títà ń tù títà ń tù wọ́n ti gbà fún wọ́n ti náwó bẹ̀ wọ́n dẹ̀ padà kò tó ṣe mọ́. tẹ́wọ́ ah, ah, bá wa ní bá ń sọ sọ pé wọ́n lòun ò rí ìyàwó wọn dájú ah, èèyàn ni wọ́n jà wá gbọ́ mi. bí àjànú ìyàwó rẹ bá nípa tí ń tẹ̀lé ọ̀sìn kò gbọ́dọ̀ tẹ̀lé ọdún bíi tí àràbọ̀ orí ìjà. ìnira ayọ́yà tó ni tí a bọ̀ wá oní a bọ̀ wá àwọn olórí ní ìjẹ́lẹ̀ àná oúnjẹ òwúwa náà nù a fi ah. bàbá wa ìyá wa náà tí wọ́n gbó fún alọ́dún náà yé wọn lẹ́fọ̀ọ́ tán dáadáa. ọ̀kan náà àwọn ìyá fún àwọn wọ́n sì méjì lẹ̀ fún àwọn ní tó bá wù wá. méjì jọkàn so wọn ní ká wò tó bá wù wá fún un. lọ́nà báyìí. mo ti pè é mo ní lágbájá wọ́n ní òwe tó àwọn ọmọ tí ń bọ̀ á ti mi mo fẹ́ fi sẹ́mu hàn ọ́ fẹ́ fi wọ́n hàn ọ́ ni o ìwọ ni mo torí rẹ ránṣẹ́ sí hàn ní màá bá a sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan máa wò kọ̀ọ̀kan dáadáa. ìtura wù ọ ni a méjèèjì kẹ̀rí obìnrin ni wọ́n wọ́n wọ́n wọ́n dá lóbìnrin wọ́n fà sani wọ́n ti wà lẹ́fẹ̀ẹ́ bí mánà lè kẹ́lìmà. laba ti ti o laba ni a ah, òun ò tiẹ̀ kọ́ mi tó òun ò mọ̀ èyí dà. a bá ti bẹ̀rẹ̀ ẹlẹ́yà ti wọlé jama ó ti dànù nígbà alẹ́ àdé laba ni ìyáálé òun sọ pé ńjọ́ tí ẹlẹ́yà bá fẹ́ ha àwọn ọjọ́ ha ni ó ti pè ìyáálé wa tá a ti bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kódà mo tún mo tún yá lórí pé à máa kó méjì pọ̀ kọ́ máa jẹ́ ìyáálé kó tún máa jẹ́ ẹlẹ́hàá tí ọba jẹ́ pé ó kí ìyàwó rẹ̀ ọ̀hán ṣáájú rẹ̀ ìkànnì ó ẹnu kọ̀ọ̀kan jẹ́ ìyáálé sọ̀rọ̀ pé àsáàdì sábò tí ẹjọ́ máa pè ní ẹlẹ́hà gbà o o ti pín méjì nù o ẹ̀ńtà ti wí a bọ́dọ̀ mágàdà kó tó máa gbọ́ abíṣe bá ti ń tọrọ yìí yọ mọ̀ pé àti wọ́n máa ń dá yàn mà kò sí ń tẹ́lẹ̀ bá sọ láyé ìkúnlẹ̀ ní èlé báàmì ẹ̀sìn ẹ̀rẹ̀ fún wa ènìyàn ogun ń tẹ́ sọmọ irọ́ ni ọgbọ́n kankan bí wọn. mùràtù. kò tukura yàrá yìí lọ. Ah. àwọn afa ni kúlù kọ tí n fè tọ́ ẹ má tó. akramakumullah. kọjá mi ogun. yóò lọ sí ẹwẹ sàdúrà mo pè wá mo ní à má jẹ wọ́n pé méjì á olùdẹ̀sẹ̀ aṣọ fóun yìí oṣù wa jí n dáadáa báyìí méjèèjì náà lòun ó sì yà jẹ́ ọjẹ́ òun máa jẹ́ ẹlẹ́hàgbà òun máa jẹ́ ìyálé àgbà labamọjọ ó sì wà lé ọkọ rẹ̀ fi tí ọjọ́ tó pẹ́ ó sì wà fi tí ń bẹ tá a fi débẹ̀ wọ́n ti jọ rajẹ bàbà fún wọn wọ́n jọ sẹfìsì fún wọn ọkàn kú kí àwọn ẹlẹ́yà tí ó hà ọ́ bọ́ ta hmm, ayé ìgbà náà sì rèé sùmùránì wá ìgbà àtàgbà láti há ìyàwó wọ́n ti ń kọrin kábóde wọ́n ti jọ ń fi gbogbo jẹun sí pátá ni àfi mírọ́ bó ti gbé fẹ́ nù. La ilaha illallah. ìyá alágbájá ń bọ́lá abọ́sù ẹ̀dùnlẹ̀ yàrá bẹ́ẹ̀ ni. kàfẹ́ńlá láti. àbáde pé ìjáde ọ̀yá mọ́ àwa ti ń bẹ́ẹ̀ tàbí ń bẹ́ẹ̀ tó lọ. ní afẹ́jú sáré ni pé wọ́n ah, mọ̀ rí ìyàlè ibi àwa bá ah, wọn ní abakọ wọn dìde náà náà ní bóyá ọbọ bìí kan ni àbí ẹrú bá ní àbí kíní kan ní nǹkan kan ní ẹ má jẹ́ ọkọ tiẹ̀ bá ti wá èyí tí a bá rí ẹjọ́ bọ́ta tábà háyàwó jama ìyàwó yẹn lọ dùndùn onídọ́lé ọkọ ẹ̀ láàárọ̀ ó ti asọ̀kọ di ntọ́fẹ́ sọ́dà di sọ́dà tí ó di gbogbo ẹ̀ ní sítẹ́mù láyé ó ní sítẹ́mù ìrísí la fi ń bá ọ sọ̀rọ̀ yìí ìrísí bó o bá sọ́ra ẹlẹ́àtọ̀ hàn gbogbo ohun tí kì í ṣẹlẹ̀ hàn tẹ́lẹ̀ ni ọmọ fi tọ́ bá kíyèsí pé ọ̀bẹ lójú ogun bẹ́ẹ̀ bá kíyèsí ara ẹlẹ́hàn lọ dandan ọ̀rọ̀ tí mo sọ débẹ̀ lọ́lákùnrin tí ó ní kí òun háyà ìwé kejì. ló sì mú ẹlẹ́ ló bá agbóni ń bí láti ha ńjọ wà làbá ha ìgbé tí mo kàdá mọ̀ náà ìgbé ìgbé mi láti ń gbọ́ kí jẹ́sìn dì sìn ẹ̀sìn bá nà tó ní ha ní àtúbẹ̀yìn náà gà wá ní ẹ bá ti dé ilé ló ti bọ́ kínní lẹ̀ gà ó pé gbà nǹkan rẹ̀ ni ò bá lè jábọ̀ mọ́. lọ́kọ náà bá gbà pé bí ó ṣe lò mọ́ ohun tó bá yá yóò lò bọ́lọ̀ ń ṣe dénú fọkọ̀ ló rí i pé a ah, àsọ́nà ìṣọba tá a máa ń ṣe àdéhùn fún téèyàn máa ń yìí ó ní fúnra àwọn báyìí báyìí ló ń fojú ara àwọn orí màláìkà tó wá sọ pété fóun lórí bẹ́ẹ̀ nígbà tí tí yóò dédé lọ́gbàdé tó ń bá yẹn ti di àìsàn yìí owó tó sọ fún ajáde mọ́ láyé lọ́ba nísìnyí bá bá tiẹ̀ lọ à ń sọ léyìí kó lè jẹ́kọ̀ọ́ fún gbogbo wa bí ọlọ́run ti ń rojọ́ yìí ti ń jẹ́kọ̀ọ́ láéláé ní tiwa náà máa fi sẹ̀kọ́ láyàrá wa náà ní ti bá bá tiẹ̀ lọ o wọ́n lọ́rùn ní sọ́kọ́jà dì mọ́ àbí ọba bá dì mọ́ ìlú àti oní tó kù ni pé ẹlẹ́yàmí lòun ó tó fẹ́ kí sì máa tún jẹ́ ajáde rẹ̀ tó dáwọn ti di àràgàjìmọ̀ ẹ̀kùn tí kọ́ dẹ lómi náà àwọn ti di àràgàjìmọ̀ ẹ̀kùn tí máa ń kọ ọdẹ lómi náà. àwọn àtàkù mẹ. ẹsì sílẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ni kéèyàn ti háyàwó míì ni à sọ́lọ̀ náà ló ń bá pín báwọn. ìwọ kan náà ọ̀njọ́kọ̀ ajáde ọ̀njọ́kọ̀ ẹlẹ́à àjọlọ̀ ọ̀rá ọmú bá a tọkọ̀ kankan mọ́ ò ní wúlò fúnra ẹ̀ mọ́ láyé. ẹsẹ̀ kan ná ẹsẹ̀ kan lálùjẹ́ náà àwọn kẹrẹ̀ mú kẹ kọ́ kẹsẹ̀ kan bọ́ ní omi kọ́ kọ́ bọ́ ní omi èyí mẹ́nu náà yẹ Roman masuli o gẹ̀ẹ́sì ayé àyàfà yìí. àádó sani ó bó tán. balance jẹ́nẹ̀ nìkan ìtàyàkọ jẹ́ni ọlọ́run àtọkọ jẹ́ni èsì jẹ́nẹ̀ nìkan. lábàbá ní ìkànnà tó ọwọ́ afẹ́ kan ọwọ́ afẹ́ pamọ́ síbi kan tó jìnnà máa ń sọkọ ẹlẹ́à ìsìn sọkọ ajáde sọkọ ẹlẹ́à tọkọ ajáde ní à alàgbà èyí lè máa ń sọ àwọn àlámọ̀rí kan fún wa njẹ́ o lè fẹ́ dà lè fẹ́ jù lè fẹ́ tu obìnrin yìí dà à ní ìsìn lọ́wọ́lọ́wọ́ ń sìn ẹlẹ́hàá yìí kejì yẹn lọ́wọ́ á lóbìnrin dídí ń sìn o nígbà tí n tí ó dédé lọ́wọ́ á yóò fi ọlẹ̀ padà kàn yìí ntí wò lè fi ilẹ̀ wọn àpàdà fi wọlẹ̀ níjọ lọ́nba ara wọ̀ mú yá pé máa ràn ṣé wò lè fi ilẹ̀ ń ṣe àbí ẹ̀ ń ṣe mọ́ra wọn fine á dìjú mari ni jẹ́ni ẹnìkan arákùnrin arábìnrin dàrí ṣé kò sí ìyá tó bá sí ìyá kò sí ìyá náà nìyẹn bẹ́ẹ̀ mọ táwọn ọlọ́jà wọn fi pèrò àwọn ọlọ́jà ti máa tajà yìí tẹ̀ ń tajà hmm. tẹ́ máa níjà lọ́dọ̀ yín tẹ́tí tẹ́tí ná débi pé ibi tí ọrùn tọ́ lọ́jà ìkó ti wú ẹ̀ kí lẹ́rìí fún tọ̀ tó bá dé bákan náà hmm. ẹ padà wá. Ah. ẹ náà lọ ìwọ hmm, ṣe lówó èdè ń fún ìyàwó rẹ pé mo débi ìdúró tó bá dé bákan náà ẹ já mọ̀ rírà ìtẹ́mi fẹ́ ṣe mo fẹ́ ṣe ìmọ̀tò àlèyáwó mà hmm. tí n bá kú lónìí o lè jí mi mọ́ o wàá dẹ̀ lọ́kọ́ mi. má tàn rẹ̀ ó má tàn rẹ̀ rẹ̀. má tàn mí pàtó gbogbo ọ̀làjọ ń jẹ. ọlọ́ni anyị ajọ́ ti apá àdé ọ̀hún wà kánú ẹwọ́ èdè tọ́lọ̀ parí ọ̀rọ̀ wọn wà ani gáàsì lìínà wọ́n gbàgbéra ń pàdé wọn èyí máa ń gbàgbéra ní tó yàn àdé wẹ́rẹ́ yẹn yìí ti mú yàn gírígírí fẹ́ mú yàn. ètí aṣọ báyìí ní ìtùkọ àmú ní ti báyìí ṣe àpé mo ti má sọ yìí ó lòun jágbà padà abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ gbogbo aṣọ yìí ìrànlámọ́ ìdìmú báyìí ìdìmú báyìí mo wá mú un létí gángan láàrin ọ̀pọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ mi. àwọn gbogbo à ìbára yìí fún ma sọ yìí ìhun ti gbà tán ọlọ́run kọ́ yà dìímú nìyẹn o. bó ṣe mú gángan yìí gbogbo ayé ò lè gbà lọ́wọ́ ọlọ́run. الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكف فإنما ينقص على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما Iná lẹ́bí na yóò bá yẹ òun náà kà. Ọlọ́ni àwọn èèyàn tí ń bá wọ ànábì yìí ṣàdéhùn tí ó ń bá dé ìwájú rẹ jẹ́ ń pè bẹ́yà. Innama yubayyi'una Allah. ọwọ́ tí a ń gbé ọwọ́ rẹ ọwọ́ tí a ń gbé lórí ọwọ́ tí ó yẹ orí ọwọ́ ìgbẹ́lẹ̀ ni a ń gbé ọwọ́ lè èmi ni a ń bá sàdéhùn. yàtọ̀ lọ́ọ̀yì fáwọ̀kọ̀ àìdí ìhìn ni wọ́n ti gbé ọwọ́ lórí ọwọ́ rẹ lọ́wọ́ tó ní ọlọ́ọ̀nà ń bẹ lórí ọwọ́ tiwọn náà. Bàbá nà bàtà. Ọlọ́lẹ́ má lọ tú àdéhùn. Fa iná máa yàrá gbogbo àlà àbí sí i. Dájúdájú ẹni yẹn ò tú àdéhùn orí ara ẹ̀ ló tú àdéhùn lé lórí. Orí ara ẹ̀ ló tú àdéhùn lé lórí. Wa man awfa bima ahada alayhi Allah. Àdéhùn tí ẹnu wá gbé fọlọ́run ẹni bá lọ pé tó gbìyànjú tó pé. Àbáfà yóò fi ìhè àmìlá àmìlá ẹ̀sán ńlá ní san fóńtọ̀. Òkò pé àdéhùn yẹn tí wọ́n á tán lẹ́sàn ńlá. Ọmọ tó lọ pẹ́ńlé wọn tó sàdéhùn fagbọ́ ọmọ bìyà jẹ́ ni. Ń mú ọmọ ńlé wọn. Ọmọ bó ṣe ń tẹnu kótó ọ kótó ọ. pàápàá jùlọ ẹ̀yin kan fẹ́ pé jẹ yín jẹ yín lọ fẹ́yàwó ẹ̀ẹ́dì lọ fẹ́yàwó ẹ̀jẹ̀ yanu ẹ̀fẹ́yàwó. ẹ̀wá ẹ̀wá ẹ̀wá fẹ́ sí ẹ̀yin àbí ẹ̀jẹ̀ nígbà tó ṣe nígbà tó ṣe ẹ̀jẹ̀ ọmọ tó ṣe ẹ̀jẹ̀ tó ṣe ọwọ́ àti ní wọ́n á rí tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ fún ni ọ́ àwọn ah. ah, lábẹ́ fìyà jẹ́ ah, àwọn obìnrin gbangba mi yóò ti yóò ti yóò ti yóò ti táìsì ọkọ ẹ̀ hmm. ǹgbẹ́ yóò ti pọ̀ ní ẹ̀ yóò ti eh, wọn owó bẹ̀rẹ̀ bulabula bí n ṣe kí n náà gòjìbá náà lọ. ẹ eh, ọ ti mọ kó di ẹ. ẹ eh, yóò dẹ lẹ pásọ̀dì ẹ̀ yóò tẹ̀sójú ẹ̀. ọmọ pásọ̀dì ẹ̀ tó ti ọba tẹ̀sójú ẹ̀ láyé yóò hàn pásán. èèyàn ká nǹkan lẹ̀ fọ gbẹjọ gbọrọ ó bẹ bẹ bẹ kò ní dáhùn ibi kan ọ ọwọ́ agbóhùn pé mọ́tún náà ń bẹ lọ́nà ọwọ́ anyi ọ̀gá ẹ̀ ló kọ́ máa sọ tó ń fi sí ọkùnrin sọmọkùnrin sọmọkùnrin ó ṣèyàn ṣèyàn débi pé kò ní ọmú mọ́lẹ̀ mẹ́ yẹn torí ń bí ẹlòmíì ti máa ń gbọ́rọ̀ ẹ̀ nìyẹn ó ti yin rọ́bì mi yẹn o wọ́n ti gbà fọ́ ọ kọ́ yọjú létí ìyàwó dodo fẹ́ ọ wọ́n bá ju lóru tí oyún yóò ní sábà alábàjá ẹ sọ ohun tó ń bá ṣe gangan ẹ ṣé ẹ máa fojú pa wọn ṣé tó bá ní ọ̀rọ̀ yá ṣé ẹ máa tètè ṣe ìṣù náà ni. ẹ̀yin náà lẹ́sìn wá fà á. ẹ̀yin náà lẹ́ fà á ẹ ẹ ẹ ẹ máa wí lẹ́sẹ̀lẹ́sẹ̀ fẹ́fẹ́ sí ẹ kàn dín náà lẹ́sìn sí gírì nítorí ń fà á náà lọ́ba sọ gbogbo ọ̀rọ̀ tán. Nígbà yóò náà ni sèmá dàpọ̀ lẹ́nu. wọ́n bí afá kan léèrè ńlọ kan èmi náà mo bí léèrè o ó lóun ṣe mọ́síná ìyàwó ilé ọ̀gbọ̀n ọmọ tẹ́lẹ̀ ìyàtà wíyìn bùháyà lọ́ba ní òun ṣe mọ́síná ká ọlọ́pàá bàríkà mm-hmm. ọjọ́ náà bá ní ọ̀rọ̀ ọmọ tí náà tẹ̀tẹ̀ ń tẹ̀jọ́ ní àǹkúlẹ̀ ẹ̀sìn yẹn bẹ̀ náà ní òkú bẹ̀ mọ́ àbí ibò. àbá ìdòpà ẹ̀rẹ́ ní ta. wọ́n ti tẹ pásíwọ́ọ̀dù yẹn pé díẹ̀. ọmọ ah, kan zero zero two two one náà ni. lẹ́bà náà lẹ́bà bá a. Hmm, ọ̀rọ̀ kẹrin ní. ẹ máa ń gbé wọ̀ ní jáde ní mọ́tún lọ. Ah. aba ṣáàbà. nínú àdúgbò tiẹ̀ bá tán ah. wọn ka yọ sọ́ọ̀kì lọ́sẹ̀ ni. ọjọ́ tí ò ní ṣe gbàgbé ní àkókò lé ẹ̀ ọjọ́ tí ò ní ṣe gbàgbé nara kó lè tà á ọlọ́ọ̀bì ti mọ́síná mọ́síná wá wọlé òfìdẹ ní abiyì òfìdẹ ní ìkẹ́ owó àtẹnudá ń béèrè pé kílẹ̀ jẹ kílẹ̀ fi sínú ìwọ náà o sọ sọ pé ẹ tètè lálẹ́ o mo lọ lé ẹnìkan níjọ́ kan náà wẹ̀ kan bí ọdún kẹta sẹ́yìn wọ́n á dé ní lédè sínú wọ́n á ra bẹ́rẹ̀ àti àkàrà lọ́wọ́ má ẹ̀gbọ́n.

ọlọ́run bì ọ́. àmín. mo jọ nu jẹ. ìkọlọ ń sànú rẹ padà. ń gbọ́ ọlọ́run ní bí ọ́ o. ọlọ́run sànú rẹ o. yípadà má ṣe yípadà. ọlọ́run là ọ́. parada. sísan wojú àwọn àfáàní. lákì tẹ́lẹ̀. bẹ́ẹ̀ bá wọn wúlá lọ́dọ̀ wa gbọ̀ngàn ti wúlá ó lè tètè rí o ẹ má wọ́n mọ́ sí náà ẹ máa mọ́ sínú lọ wà pé òun fẹ́ fi ìyàwó ṣe máa sinna ah yóò ṣe díẹ̀ o. muhawilu muhawilu ni o. wọ́n kún fún pọ̀. ẹ̀rẹ́ ilé ọ̀dà rárá o láti dàbí àná là ń sọ fún ẹ o láti ọ̀ méjèèjì nígbà tó ti lè fẹ́ yẹn méjèèjì ọmọdé òjá bákan náà máa fi dọ́gba fún wa. sọ fún pé mo ti fẹ́ mo ti fẹ́. ń bẹ yáwọn olóyìnbó náà fẹ́ sọ̀rọ̀ sí torí wọn bá kan ní wọn ní no going back. no going back. ọlọmọ ọlẹ yìí wọn ní lò. ọ̀sọ́rọ̀ mọ̀ ní sọ. ó ti dín nínú. Ẹ̀sọ̀ tá a fà sọ pé wà kó lò má dà kẹ́sì wó mọ̀ bìtá bà. Bìtá bà rọ̀ jábì máa àṣe àárọ̀ zàtó náwà. Ó ti wọ́n nìyẹn ṣe wọ̀ wá ń padà sẹ́yìn máa. Omi kì í sàn, omi kì í sàn sókè padà máa. Yọ́mọ̀ sọ̀lọ́ fún yìí ni. ele ntá máa jẹ tá máa mú tá máa ná tá máa lò ọlọ́run ṣe ó ti wọlé ti wọlé kó dáre sí wa. ilẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀. lọ tí ṣe gbogbo tí má ṣe kí èsìlá kéèsára ọkùnrin tó ń ṣe mọ́síná táyé ò sí ìsí òun náà ò ṣe òun lè ṣe máa ń dàda ọkùnrin. àmọ́ wọlé àmọ́ lè lọ ọbẹ̀ kò fẹ́ ṣe sí náà àti fẹ́ẹ́ lọ́kọ̀ọ́ rẹ̀ sì lọ́kọ́ lára ọlọ́run nítorí ọba fọ inú ni ó rọ níjọ náà bá rọ òtítí ọmọ. àná lọ parí o tó bẹ̀rẹ̀ lónìí ọ̀parí ìkà ń jẹta òtúrọ̀ bẹ̀rẹ̀ orí èlò wọ́n ti yàn sáàwò oníṣẹ́wọ́ fi ṣe nǹkan ni. wọ́n bẹjọ́ rẹ̀ wọ́n bẹjọ́ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sùn oníṣẹ́jọ́ ojú jẹ̀ mi. sọ àyà náà o. ẹni ní ká sọ fún mi lọ́lọ́kọ̀ ó ní òǹbẹ̀ tí wọ́n ti ná mo ní òṣèṣe sùúrù à ó ní àbá àbá àgbẹ̀ ni òun òṣèṣe sùúrù ẹ̀fẹ̀ mọ́ fóun ní yọ̀ǹda kó lọ sí tìmọ́. mo ní ọlọ́run lè jẹ́ ní ogún yẹn dáadáa ẹrú òye rẹ̀ tí ọjà rí bá wọn ó ní yóò wọ́n ṣe mọ́tí ná. èmi wò ó pé ó ní ìdí èlé àtiwà báyìí gangan à wọn ṣe kí ló dé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lọ́ba ìyá ajó ní pé ó ní tòun òun ni kò báwọn ná dé fún rẹ̀ ni wọ́n ń bẹ wọ́n sọ fún mi ọkọ wọn sọ fún mi pé fún rẹ̀ ní ń béèrè ní ìsìn o tí wàá lọ mékọ̀pù pa. make up make make out. ẹ̀wùn kan bẹ̀ yẹn. Hmm. ẹbí fẹ́ ẹ̀kọ́ ẹ̀yọ obìnrin tọkọ má ti léere ṣé máa wọn kó nìyẹn kò sí ìtọ́lẹ̀ yìí sí ìwọ náà tó ìjọkùnrin náà ṣèdọ́gba kọ́ọ̀tù pé ìwọ náà ni ò dùn ìyá ńlọ tí wọ́n ti rántí ọmọ fi ń kálẹ̀ fún ọ níjọ́ olówó lọ ọ̀nà tó jìnnà ló kúrú sẹ́yìn tí ọ̀jẹun ni oníkọ́wá ti pé kínní òótọ́ sì ni tó bí máa sọ pé sọ́jà bí oúnjẹ ni òótọ́ ni ṣé oúnjẹ gangan tó ń tì jẹ ìbẹ́ máa jẹun yó lára ẹ̀ máa ń yá. Fúnú náà fi bí Òòrà ń jẹ ẹ́ lé, òòfun ní dúró tí ò jẹun, àbíkọ́ yáyáyá, wọ́n fi sí ọ ni. Wọ́n ti ṣe òrùkọ òbẹ́rẹ́ kí lẹ́lẹ́ àwọn jẹ kí lẹ́lẹ́ àwọn mọ̀ ìyẹn máa dùn nú ni ó dẹ̀lẹ́ ààrẹ nú ó dùn nú bọ́bá jẹ́ pé ọwọ́ à ń tegbó nípa rẹ̀ ká òun tún wá ya ń tọ́ yà ọlọ́wọ́ àná ọlọ́wọ́ lọ́wọ́ yọtọ̀ ọlọ́fihàn ọlọ́fihàn pé òun náà ìsọba àkà mákìlì tó bá ń tán alihamudulilayi ìjẹ́ ẹ̀mú tí ẹlẹ́ àti ìyọ́ dẹ̀ jẹ́ tí ó mu ọlọ́run ti dá a máa ń gbé bọ̀ ní ẹ̀yìn kẹwàá fún wa bọ́jẹ́ ah. hmm. lẹ́kẹta. bọ́jẹ́ lẹ́kẹta náà ọlọ́run kò sí wọn nà wá. ẹ bọ́ nǹkan. buwa rọ̀sáàkù. wọ́n sì jẹ́ kẹta lọ́nu. inú mi ló sọ̀rọ̀ òkè. ọlọ́run kún máa ń tò tọ́. bẹ́ẹ̀ni. kájọ fi dọ́gba lò níta ti tó bẹ̀ ní ọ̀rọ̀ àdéhùn. tí a bá ti dá àdéhùn sàn pé nǹkan tó fẹ́lẹ́ ojú ọ̀nà tó fi mú wọlé ni pé pẹ̀lú ògbọ́lọ́ ìyà òní jẹ́ òní jẹ́ gbogbo ohun tí ìyà lé ń sọ sọmọ fún òjì ọgbọ́ ìdàkejì lọ ń sọ fún pé ìyà lé rẹ̀ ẹlòmíà máa lọ fi àbúrò obìnrin àbí àǹtí obìnrin a máa fi ṣèyà lé fún ìyàwó tó fẹ́ mú wọlé ẹbùn ń bá ẹbùn pẹ̀ pé ìyìn ìyà mi ẹ wá sàdúrà fún létí ń bọ̀ kò sí problem bẹ́ẹ̀ torí pé ìyà lé ọ̀gbọ́dọ̀ gbọ̀ pé ń ṣe mọ́síná ìpèjì ní àtolúkọ àbámọ́ yà lọ sí àbúrò rẹ obìnrin ní ìyáálé rẹ pé bọ́ǹkì bọ́ǹsàdé àfún pé ilé tí ń bọ̀ ìkó sí wàhálà ó sì ṣeéṣeéṣe báwọn kò fi mú wọlé tí ọba ti mú wọlé báwọn wá dúró fún má ti yà ó jẹ má ti ilẹ̀ fún yà àjòjì ló nù léyìn ìyáálé rẹ ti bímọ ó ti lọ́mọ ogun má ti ná ọmọ ogun lẹ̀ fún kọ́ wá tàbí mọ́yìn rárá mo máa rán mú gbà yẹn mo máa rán mú wọn á bí olóyè rẹ ọ̀sọ̀rọ̀ nílẹ̀ mà ọ̀sọ̀rọ̀ sókè mà ó bù ní pé èmi mo mú wá ìyàwó sì ní jẹ bí ìsinmi bí àjẹwò náà ìníjẹyàwó tó náà àpá bí ìníjẹyàwó jẹ ẹkọkọ ìyàwó ẹ kíní kan kọ yẹ tó àbá èmi nìyẹn o kó tó kíra rẹ ìmọ̀ ẹlẹ́wọ̀ ẹ̀ wáláwájá kò sí wàhálà wọ ẹlẹ́hà kò sí wàhálà fún ẹ tó gbọ́ ẹ̀yà aláìsàtà bọ́ tó ń ṣẹ̀ṣẹ̀lẹ̀ ní gbàgẹ́ bìyà jẹ́ ìyẹ̀wò àtọmọ rẹ ẹ̀rí bìyà jẹ́ bíyà bá sì wá bíyà náà bá wá bẹ̀rù ọlọ́run lára ìyàwó òun ibi ìyá náà sì wàá gborí yìn láyé yóò gbà lálẹ́ kìámà ọmọ tìyá náà ẹbí wọn kàn láàánú láyé a kì í dé ọmọ a kì í dé ọmọ síyàwó tí wọn fẹ́ lé wa tọmọ ọfẹ bàtà máa ń jẹ nìyẹn ẹ onímọ̀ kọ́ wọn onímọ̀ kọ́ ọmọ rẹ síyàwó lẹ́yìn rẹ ẹ mọ̀ kì í bàtí gbé bọ̀ ẹ máa họ fún un ẹ máa dà mí ẹ máa ṣe kí ní kàn mọ́ ló ń fà lé wàhálà ọ̀la lọ́wọ́ wọn wọ ọmọ náà tó bá ń gbọ́ wa mọ́tò wo fi ọdún gbogbo ẹni bá fagbọn lórí ẹ̀ kì í jẹ ńlẹ̀ ìyàwó bàbá rẹ ipò ìyá rẹ ni ìyàwó bàbá rẹ wà lọ́ọ̀rẹ́ ẹ gbogbo ẹjọ́ búkọ̀ tí rò fún ọ tí wọ́n rò fún ọ ìdílé kan ẹjọ́ fún wọ́n jẹ́ pé ọkùnrin bá ní wọ ọkùnrin tí wọ́n rojọ́ ọkùn fún yín àti ìwọ náà ń bọ̀ àkàn ọ̀ ipò bàbá rẹ wà ń bọ̀ àkàn ọ̀ náà bó ti jó bìnrin náà má jẹ́ wọn bá tiẹ̀ jẹ́ ilé ìkànnì wọn náà ń lọ sọ́gbọ́ ìǹsì jẹ́ ń bẹ̀ nìyẹn ẹjẹ́ akásẹ̀ síbi díẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم التفسير والبيان هذا هو الفصل التاسع من فصول قصة موسى مع فرعون وهو أنه لما نزلت آيات العذاب المتقدمة على فرعون وجماعته الكافرين اضطربوا وتضايقوا وطلبوا من موسى عليه السلام أن يرفع الله عنهم العذاب وعاهدوه على الإيمان برسالته إن فلما دعا موسى ربه فكشف عنهم نقض الأهد كل مرة طلبوا فيها ذلك حتى استحفلهم الله بالإدراك في البحر ونلوني ìpín ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn ìpín tí ọ̀rọ̀ ìsàmúta kún sí pẹ̀lú fìràhàn ó ní wípé ńgbà tí àwọn ìyà táwọn ayé àjàre àwọn ayé à ń sọ̀kalẹ̀ àwọn ayé àti ọlọ́run fi ń júwe ìyà tá a ti kà sẹ́yìn yẹn tí ń bẹ̀rẹ̀ lórí tí ń sọ̀kalẹ̀ lórí fìràhàn àtijọ́ rẹ̀ káfíìn wọ́n wà pop ìdìtọ́rọ̀bù wọ́n wà pop láti lọ bá Mùsá kí kọ́ bá ń bẹ ọlọ́run kọ́ bá ń gbéyà ikú mbẹ. wọ́n ti pàdé òkú wọn sá pé àwọn ó gba ayé àwọn ó gbàtọ́ ọlọ́run pẹ̀lú rìsáàlà tó mú wa wọ́n tó mú wa pátá àwọn afárámọ́ tọ́bẹ̀ òde ti bá wọn àwọn ó gbà tọ́ba tọ́ba sọ. ó ti pọ̀ lọ́run ọlọ́run mú kó mbẹ lẹ́yìn ẹ̀ tó yàpá àdéhùn wọ́n sọ àdéhùn wọ́n tó gbogbo ọkọ̀ ìgbà kọ̀ọ̀kan tẹ́ bá ti ń tọrọ báyìí tẹ́ńpèrè báyìí lọ́lọ́run ṣe é fún wọn nẹ́ẹ̀sì ń sọ àdé inú títí òfin abàdé ibi tọ́lọ̀ pípa wọn rẹ̀. والمعنى ولما نزل العذاب الشديد بجماعة فرعون اضطربوا واشتد فسعهم طلبوا من موسى أن يدعو ربه بسبب ما عيد عنده من النبوة والرسالة والكرامة والمحبة أن يكشف عنهم ما نزل بهم وأقسم له لئن كشفت عنا ذلك العذاب لنصدقن برسالتك ونؤمنن بما جئت به من عند ربك ولنرسلن معك بني إسرائيل إلى أرض المئات فلسطين كما طلبت منا ليعبدوا ربهم كما شاءوا ìtumọ̀ pé ńgbà tí ìyà ṣẹlẹ̀ ìyà tó le ìjọ rẹ̀ ọ̀nà wọ́n wà pọ̀ pẹ̀lú pé ẹ̀rù tí ń bà wọ́n ó nípa gan wọ́n sọ fún mi sákọ́ bá wọn bẹ́lẹ̀ nígbà tí wọ́n bá wọn bẹ́lẹ̀ ní jẹ́ ibi àdéhùn bẹ́lẹ̀ àlèwọ̀ ibi bíi ni àwọn ti tọ́jú rẹ̀ bí àwọn àwòká èèyàn bí a ti máa ń mú èèyàn lórí wa lẹ́nu wọ́n ń kì wọ́n ń ṣe bíbí tọ́jú rẹ̀ kọ́lọ́n tó sọ ànábì ọlọ́run àti wọ́n mọ̀ fún ànábì ọlọ́run ara lè yọ mọ̀ fáfáà ni ọ ara lè yọ mọ̀ pé ẹlẹ́yà súnmọ̀ ni ọ nígbà tí ọlọ́mọ bá àdìsẹ́lá bá dé sí wọn. wọ́n ti bí ọlọ́run náà ń tẹ́ ó ti fọ́ ní karama ọlọ́run tó fẹ́ràn rẹ̀ gbogbo ilé máa bẹ ọlọ́run tọ́lá bá ti lè mú un ń bẹ pẹ̀lú àwọn ìkú o àwọn búra fún ọ ìwòsàn bá mú wá làwọn ọgbà àwọn ó ti gbà fún ọ lágbàtà kódà gbogbo ọmọ iṣẹ́ ìfẹ́ ń béèrè lọ fẹ́ ń béèrè kíá fi wúlẹ̀ àwọn oṣù wọn lẹ ibi tẹ́ fẹ́ lọ́mọ ẹgbẹ́ falasín yẹn àjẹ lọ́mọ ẹgbẹ́ bẹ̀ ẹ tẹ́ ayé máa sin ọlọ́run bá yín àwọn oṣù ní sáńpà pẹ̀lú yín náà. falamma rafa allahu anhum al-iqaba wa kashafa al-adhaba maratan ba'da ukhra إذا هم ينقضون الأعداء ويأنسون في كل مرة أي أن لم ننزل عنهم العذاب مطلقا بل إنما أزلنا عنهم العذاب إلى أجل معين وعند حلول ذلك الأجل لا نرفع عنهم العذاب بل نهلكهم به والدليل أنهم بادروا بعد إذن ìlànà ti fi hàn. wọ́n ní màtọ́lọ́ ń gbé ìyàpò fún ọ tán tí yẹ kó ìyà tí ọlọ́run fún mi fún òye mẹ́ta tá ń bá dà òkúrọ̀ ni ó mú kan wá wọ́n bẹ lọ́hùn ẹ̀bùn àgbègbè ó mú kan wá ó tún mú wá wọ́n tún sọ títí títí tí ìṣe ń ṣe nìyẹn kí ó fi di àsìkò tí wọ́n bá dojú ẹ̀ wọ́n bá dojú ẹ̀ wọ́n ń tú àdéhùn wọ́n ń tú àdéhùn. ọba àgùnkù tó èyí tí ò ní ṣe é túná ńlọkù ń fún iná ní ìgbà ńlẹ̀ bá parẹ́ kókò yìí tó máa wá tú àdéhùn padà bí wọ́n ti tẹ̀rí nìyẹn ẹ ká lọ́ọ́ ka àyà mi. دراسة بني إسرائيل أرض مصر والشام بعد الفرائنة والعماكلة عمالقة دراسة بني إسرائيل أرض مصر والشام بعد الفراعنة والعمالقة jíjogún sọmọ israẹli jogún lọ mísírà padà lẹ́yìn àwọn tí ń lò tẹ́lẹ̀ tí ń ṣe faraínà àti àmàlíkọ̀ tí ọlọ́mọba yọ̀ǹda àgọ̀ díẹ̀ nú àwọn ìtàwọn ìran méjèèjì yìí faraínà àti àmàlíkọ̀ A ti bẹ̀ kọ́gbọ́n a ti bẹ̀ pé gbogbo bí sábà bí ẹnì kọ̀ọ̀kan wa sí nílé àbí lóko àbí nílùú wa ká má mọ ẹnì ká má mọ kankan mọ́ kan bẹ̀ ká má sì gbàgbé ní fúrẹ́mù kan mọ́ kan bẹ̀ ká lè sẹ́kù lé nǹkan yìí ọ̀pọ̀ àwọn èèyàn kan wọ́n parẹ́ nù ilé kan láwọn ilé kan wọ́n parẹ́ láwọn àlù kan wọ́n gbà gbọ́ pé ìgbẹ̀ láti fẹ̀ wá ní kọ́ ọ̀tẹ́kùn bẹ̀ mọ́ sábàá ló wà bọ̀ àbùkù bẹ́ẹ̀ gbogbo ẹni ẹ má fàbò sí balẹ̀ rẹ̀ balẹ̀ rẹ̀ àwọn ọlọ́run padà máa ń fẹ́ yọ àgbàlẹ̀ fún apàdà yọ wàhálà padà ní o yóò yóò yóò sàjẹ tó ní omi padà. àwọn èèyàn kan ti lo kahar lórí àwọn ẹbí wọn rí àwọn ẹbí dẹ̀rí pé káwọn yẹra sábà dẹ̀mí àwọn lò wọ́n ti yẹra ẹnu wa máa kà máa gbọ́ lẹ́nu wọn pé à bí báyìí ni àdúgbò àwọn èyí báyìí làwọn àdúgbò àwọn. lára fi fẹ́ fọlọ́n tó máa ṣe àwọn ọmọ wọn gòkè inú ayé àwọn ó ra lẹ̀ tí wọ́n fi kọ́lé láì mà pé lẹ́ ara lẹ bàbá àwọn náà ni à ń lọ ra lẹ́yìn tí wọ́n lẹ́ẹ̀ bá ń kọ́lé lọ ilé ìgbà ilé àsìkò wọn kọ́lé dé séjì kan ní àwọn bàbá àwọn ọmọ ẹ̀bá ní ẹjẹ́ àti ẹ̀sálámà sí ilé tí ẹ̀ ń kọ́ ìgbà wo dé bẹ́ẹ̀ wọ́n táwọn òṣìṣẹ́ ń ṣiṣẹ́ kìtà ní bá rí inú àwọn òṣìṣẹ́ òun àwọn ọmọ àwọn tí wọ́n lé wọn lé ní wọ́n ń ṣiṣẹ́ libra bẹ́ẹ̀ ní a bá mójú nù pé à wọn ara bírè à ẹ̀rí ẹ má jà lo ẹ má jà fọlá jiyọ tọ́lọ́ máa tẹ ọ lálẹ́ fún yàn gbà kò sí nǹkan bá fi ṣe tí ò ní ṣe àmọ́ ẹ̀yìn kọ́ Yorùbá sì mú kọ́ ọ́ mú kọ́ tọ̀ nínú kí wọ́n sọ dábàá ló kọ̀ọ̀kan tẹ́ máa ronú sí ìtumọ̀ rẹ̀ pé ah, ó kọ̀ yìí bí kí wọ́n sọ ajá ní ẹ̀yìn làárò ẹ̀yìn làárò pé ẹ̀yìn làárò yorùbá tún ní akójú nípa tẹ̀yìn lójú ẹ̀ ń kójú lápá ní ìsìn tẹ̀yìn tí wà lẹ́yìn ló máa ń pọ̀ jù sí níwájú lọ yá àfọwọ́dà dúró yá ẹ̀yìn ọ̀pọ̀ ìtúwájú lọ ìyẹn pé tí ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ń bẹ ojú tó ti wá wájú lọ yorùbá ní tó gún bá jẹ lọ ọgbọ́n jẹ wá àá ti dọ́gba ni mo bá máa bú ọ mo bá máa gbé ọ sí pé báyìí tó wà ní wọ́ọ̀sì bèbí ìṣèṣe báyìí ti nìyẹn kínní yìí wa ni ó yàtọ̀ sí kìíní kìíní mi nítọ́jọ́ pawọ́ àtẹ̀gbọ́n rẹ àtàwọn àbúrò rẹ pọ̀ tọ́lọ́ wọn á fún wọn ní agbára lórí tó bá fẹ́ jẹ wọn mógún olè jẹ wọn mógún má jẹ wọn mógún níta ni ó bìrùn tani ó ti bìrùn lọ. abáàkan ó kéwú. àmọ́ ọlọ́run sàánú rẹ̀ ń bẹ̀rù ọlọ́run níwọ̀n tó bá rẹ̀ ká ilé tí a jọ wá jọ ní àtẹ̀gbẹ́ ẹ̀. yẹ kí wọ́n jọ máa mú ni ní àwọn ọ̀rọ̀ kan sí lọ́dọ̀ ààrẹ pé ó lọ yẹ kó òun ó nílé yẹn tán tó ń bá kà fáwọn àbúrò níbẹ̀ wẹ̀ nǹkan tó ṣe dáadáa ọ̀nà wo sì lámà ọ̀nà wo ní lọ́dọ̀ rìn wọ́n rìn náà pé ilẹ̀ bàbá wọn olókọ̀ ilẹ̀ ilẹ̀ tọ́jú bàbá wọn jọ ní olówakọ̀ sàbí ọ̀rẹ́jọ́ rò pé òun nílé kò sí nílé ní òfin ẹ̀sìn kò nílé ní òfin àṣà àtòfin ẹ̀sìn àtòfin àṣà kò nílé tẹ bá kọ́lé ẹbí ní ten story ọlọ́run pa ọ lẹ́fà ni o ọmọ tí wọn èbí ẹjọ́ mi lẹ́yìn ni o gbàgbẹ́ ẹ o tó àmọ̀ kó wọn nílé ṣe bẹ́ẹ̀ lọ́ra lẹ́ fi ẹ̀kọ́ kọ́lé ẹ o ẹgbẹ́ ìbá ń kílèmù pé ń pàṣẹ ògbò ló ń kọ́ létò àwọn àbúrò náà sì ń bá gbé bẹ̀ ó wá dé stéèjì kan ọlọ́mọbẹ̀ gbẹ̀yìn láti rí ó ti lọ kọ́lé ńlá mi ìsíbòmí kí ló fi ẹ̀ kó lè gbé ah, ẹ̀yin àbúrò tọ̀ alhamdulilayi yìí o ẹgbẹ́ yóò ṣe bẹ́ẹ̀. wọ́n dákùnrin pé pálọ̀ kan tó sílẹ̀ káfá ìtì ẹ̀dí máa jókòó mbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà tẹ́yìn ti kókó mbẹ̀ ẹ ti kó lọ aya ọmọ ẹ ti lọ ẹ tó wá fi gbogbo ẹ̀ fún rẹ́ǹtì èyí tẹ́ rẹ́ǹtì ẹ ti pa má lọ rí bá bàbá yìí pé ah, ẹ̀yìn ẹ dákun abẹ́ máa lo sínú pálọ̀ yìí n tẹ́tí kún gbọ́ sí ìdíjọ̀n etí ẹ̀ ń tí ara lọ́gbọ̀ ọlọ́run ọ̀kadì tí ó di lọ́ba dúró síbẹ̀ ọlọ́run apá apá ẹ̀ ní sùúrù púpọ̀ èyí sùúrù èyí sùúrù jàmá sàkí àyànjú ẹ̀ o máa ń gba nǹkan ní nǹkan mọ́ tiẹ̀. kódà tí wọ́n bá jẹ́ pé ọ gbà ẹ̀gbọ́n ẹ máa lo gbogbo ọ̀nà ni wọ́n ti jẹun Ẹ má jẹ́ ń lo gbogbo ẹ̀ má ń ọmọ mi láyé ẹ̀tọ́ yín bẹ̀tọ́ yín bá a bá yá lè lọ yín á kàwé fún yín nta ṣe nìyẹn lọ gbogbo kìíní yìí ní ń dá wàhálà tó ní ní ń dá wàhálà nìyẹn ọlọ́run tó fọmọ Israẹl ilẹ̀ tí wọ́n gbé ń jẹ wọ́n yà tí wọ́n gbé ń pa wọ́n tí wọ́n gbé ń fìtínà wọn tí wọ́n gbé ń lò wọ́n lẹ́rú ọlọ́run padà jogún ẹ̀ padà fún wọn bí déérí nìyẹn láti láìláì. èyí tí èrí bẹ́ẹ̀ ń bọ̀ wá rí bẹ́ẹ̀. قوم الذين كانوا يتبعون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كان يعرشون ألا نوى وأورث لقوم الذين كانوا وأورثنا القوم الذين كانوا يستضعفون يستضعفون مسارك الأرض ومغاربها ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك لحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا القوم الذين يستضعفون مشارق الأرض ومغاربها يستضعفون مشارق الأرض ومغارب التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعيشون ẹgbọ́ ọlọ́ni wà ọ̀rá fúnà káwọ́mà ọlọ́ni láàjogún fún àwọn èèyàn kan الذين كانوا يستضافون مشارق الأرض ومغاربها ọlọ́run wá lo gbólóhùn àlẹ́káwòmà ọlọ́run lo gbólóhùn àlẹ́káwòmà alifa lam ìbẹ̀m̀bẹ̀. wà á rọ sínú àlẹ́káwòmà. ó ń sọ fún wa pé àwọn àwọn ni àwọn ẹni àná ni inú ilé lágbáwá tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ a fẹ́ kọ insha tí ẹ fẹ́ káwọn alẹ́ kọ́ kí wọ́n ká sẹ́ẹ̀lì tiẹ̀ kí wọ́n kí wọ́n kà kú ó ní bẹ́ẹ̀ fẹ́ kọ́ nínú ẹ̀mí ń fẹ́ gbólóhùn wá ní àkọ́kọ́ nínú ká kí déwájú kí fi àgbà ńlá sára gbólóhùn padà láti lè fáàsì làákàyè sí èyí àkọjá kọlu lẹ́yìn yẹn ìtọ́ yẹn òkú kí má di máa sábẹ̀rẹ̀ làkì tòrọ̀jùlá sì bẹ̀rẹ̀ ìdámà áàtì nàlùbáyì ìlà májìlì mubarak ìlà mo ń bọ̀ láti ilé mo pàdé rọ́gùlà ìbẹ̀rẹ̀ ibi tẹ́ǹkò ní bẹ̀rẹ̀ nìbàdàn nígbà tí mo ń bọ̀ ní ìjòkó alábàríkà ìjòkó tẹ̀síẹ̀ rọ́gùlà. ẹ wá padà tó fẹ́ sọ̀rọ̀ arákùnrin yẹn padà nọ̀rọ̀ kan ẹ wá ní àrọ́gùlà àdáàdì káàdì yékìláhùn kùrìánà lè ṣe arákùnrin nìyẹn tí máa ń ka kuraani fún àwọn afa ọ̀rọ̀ yẹn ti ní ìtumọ̀ dùkẹ́ tó bá ní lọ ọlọ́run lo àlìkáwọ́mà alifàlá ó lò pé àwọn ni àná yẹn wọ́n á fi gbólóhùn kan. ejúwe wọn alájú كانوا يستضعفون مشارق الأرض ومغاربها الذين كانوا الذين كانوا يستضعفون àwọn tí wọ́n tí wọ́n ti tí wọ́n ti ìyà jẹ lánàá àwọn tí wọ́n ò lágbára lánàá. àwọn ni a wá dogun masarikale ardi wa magariba ha allahu akbar tóbi ẹwọ ẹwọ ìsọ̀rọ̀ ọlọ́run tó dájú wo sọ̀rọ̀ ẹ̀dá lọ ọlọ́run sọ pé wa ọ̀rá sinna káwọ́mà masarikale ardi wa magariba ha alazina kánú yóò tẹ́lẹ̀ àfúnà ọlọ́run ló bẹ́ẹ̀ ó gbé ó gbé. ọ̀rọ̀ wọ àárín sí ilé àti màfúùlù rẹ̀ tàbí bẹ́ẹ̀ náà jẹ́ sí ìlú àti màfúùlù ẹ̀fọ́dẹ̀ ní sí ìlú sáré fáìlì nílẹ̀ lẹ́gbàáwá ntáàlì kí ni màfúùlù bẹ́ẹ̀ fíìlì kí máa ní màfúùlù ni ntòkàlì kí ni yẹn nasara sẹ́ẹ̀lì amúra nasara sẹ́ẹ̀lì amúra ọra amúlọ́wọ́ amáyáyé náà sọ́ra péjì dípò ká máa retí ẹni ọ̀rà lọ́wọ́ ẹ wá gbọ́rọ̀ mi wò láàrin kátó wá lọ mú wá lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ mẹ́. ọlọ́run jẹ́ náà ní àtẹ́lẹ̀ àtẹ́lẹ̀ sọmọ ní ilé tí wọ́n ti. wà á rọ̀ الذين كانوا يستبعثون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك لأسنا على بني إسرائيل بما أخبرون ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرفون جماعة pẹ́pẹ́ sùúrù ń bẹnu ti ọlọ́run kà fún àtẹ́lẹ̀ bẹ́dà pé bẹ́dà bá dé ṣe sùúrù òun máa padà á dé ẹjá ṣe sùúrù gbà náà gbogbo ẹni tẹ́lẹ̀ yóò ṣe sùúrù ntí yóò ṣe sùúrù ṣẹlẹ̀ sí ni ẹni tí ntí wọn fi máa ṣe sùúrù ọ̀ṣẹlẹ̀ sí àìkọ́ ní sùúrù sùúrù wo lóní àmọ́ tí ọba ẹ̀kọ́ ṣẹlẹ̀ sí ọ ọwọ́ ńlá farada ìsọkùnrin ìsọbìnrin wọn gbà gbọ́dọ̀ ṣe sùúrù ọwọ́ ńlá tó lẹ̀ ẹ fún ara rẹ fọmọ rẹ. obìnrin tí ń jẹyà ilé ọkọ lódodo àbójìyà àmọ́ ṣe sùúrù ọ̀rọ̀ yóò padà dá ayọ̀ kẹ́yìn kò tí ì lè tó bá wọn kò tí ì lè tó pé ó lè pa ọ́ kò tí ì lè kú sàfaradà má wá gba láàgbo sáré àbá àti bí tóun tíyàwó ẹ̀ dodo kiri dodo kiri tíyàwó náà ń bá lọ bẹ́ẹ̀ lọ́n fún wa kí wọ́n nàbọ̀dà sí ibú má fi sí ẹ kọ̀ǹpí àtìyẹ ọmọdé ọlọ́mbọ̀rọ̀ rẹ lọ. ẹlẹ́yà akẹ́kọ̀ọ́ lẹ́tà kan lánàá sí wa ń bí. ó ní abò ń sàdúà ó ti ní abò ń ṣépè àwa yóò pè é lẹ̀ pé a ò ní àdúrà nìkan la fọ́ mú. Mm-hmm. ó ní olóyún báyìí. Mm kábò ń bẹ lọ́wọ́ kó má jẹ̀bi torí kò sí tẹ́ ń sọ ẹ̀ kó ń lóyún fún ó ti fìyà jẹun fìyà jẹun àmọ́ tọ̀ èyàn tó dé tó ń bá bọ́yún yìí lọ aláyé rẹ̀ kó lọ para àwọn àwọn abẹ lọ́wọ́ lánàá pé pẹ̀lú ògùn ọlọ́run ẹlẹ́yà náà ò ní kú sínú oyún yẹn a ní kọ́ yọjú sí wa àti èrè bóyá kò bá kọ́ yọjú. tọ́rọ̀ ń gbà mí ìmọ̀ ní bó ṣe máa rìn kò yọjú bọ́kẹ̀kẹ́ yọjú ọlọ́nà làbàbẹ̀ ọ̀ní ìfàbẹ́sẹ̀ ńlá náà ìfúnbẹ̀ yìí ẹlẹ́yà náà sọ̀bàdì tù lẹ̀ mọ́jọ jẹ́ ẹ̀jẹ̀ pé n tó ṣe kò sí ní tí ò da nígbà tí olùkọ́ ìbọ̀kọ̀ ẹ̀ náà ni ọlọ́run kọ́ fún ọkọ rẹ̀ ṣe lókùn táwọn ọwọ́ ní kábò ń bẹ̀ lọ́n kọ́lọ́ ń yọ ìfẹ́ rẹ̀ kúrò lẹ́nu ìhùn. àwọn ìràwọ̀ ò ní ṣe. ọlọ́run tó ti fẹ́ rẹ̀ fún lékún lẹ́nu rẹ̀ o. ọba ni tó ṣe fún ọ. àmọ́ ń ta abádébẹ̀ ní pèsè sùúrù ọmọ tó olóyún rẹ̀ yẹn aláwọ̀ pàtàkì ọmọ tó olóyún rẹ̀ yẹn bóyá ọmọ sí ọmọ wa búra rẹ̀ fẹ́ wọ̀ ọlọ́run níjọ́tọ̀ olóyè ọmọ yìí ló ti wí nǹkan míì ọlọ́run kò rí nìyẹn ọ kí lọ́mọ ti ń bọ̀ pé ọkùnrin ni pé obìnrin ni kí lọ́mọ ti ń bọ̀. wà á kúlù bá bí wà á ń tọ́ láti má gbọ́ ìkúrú ìyàwó máa ń làwú. من جليل الصبر مفتاحا الله أكبر

láàtà ìhásífàrà àgbàgbòrò ìrìnlẹ̀rọ díkà láàtà ìhásífàrà àgbàgbòrò lílẹ̀ kọ́líkì ìlú wà lílẹ̀ ayíyá ní ìsìbáhù lílẹ̀ kọ́líkì ìlú wà lílẹ̀ ayíyá ní ìsìbáhù Bárakàlá òfin kò. Mọ̀ Bọ̀kúlù bá bí. Àbá ní gbogbo ilẹ̀kùn kan láyé. Wọ́n ń sọ láti máa bọ̀ nípòlù. Wọ́n ti wá sílẹ̀ fún ti pẹ́, wọ́n ti ti ti pẹ́ ti pẹ́ wọ́n ti ti tipẹ́tipẹ́ kí ilẹ̀ ti sọ̀rọ̀ dandanù ẹni òsì kí náà ti sọ̀rọ̀ dandanù. Yàrá máa ń gbà búrú ní ìjẹ́lélé sọ̀rọ̀. Yàrá máa ń gbà búrú. Sùúrù a máa sílẹ̀kọ̀ bẹ́ẹ̀. Sùúrù a máa sílẹ̀kọ̀ bẹ́ẹ̀. Ìfaradà máa ń sì má ti pèlè mọ́. Nítorí lè mọ ọkọ̀ owó ilé ìsinú lẹ́tà á yọ̀gbó tí wọ́n ṣépè máa ṣépè mọ́. Máa bẹ lọ́rùn. Ọlọ́run kì í jẹ́rú gbé. Ọmọ tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ àbágbà náà ọ̀gá ayé nìyẹn ìfọkùnrin ìfọbìnrin kálọ́kùnrin bá ní tí ó di àbáàbà tí gbogbo ayé máa pé tì tí ó di èèyàn ńlá ìmáàmù àgbà tí wọ́n yọ máa pé tì ọ̀gá òtítẹ́ tí wọ́n yọ máa pé tì. yàrá máa ń lọ mí jẹ mí ilé sọ̀rọ̀ ìfẹ́ sáà yàrá máa ń lọ mí ṣe sùúrù arábìnrin ìwọ kò ń sílẹ̀ máa tó ṣàdúrà fún máa ṣàdúrà fún ìjọ kan kan ọlọ́wọ́ gbé. كم من قلوب ظللنا لا سراج لها Àbáyé ìmọye ìbànújẹ́, àìmọye ìbànújẹ́ ìmọye wàhálà tí gbogbo èèyàn ti sọ ìrètí nù pé kò lè sábàyọ mọ́. Ṣàtà wà láìnà jẹ̀lí ìlànà àmì ìyá záàrù. Ṣàtà wà láìnà jẹ̀lí ìlànà àmì ìrànzá. pé ẹgbẹ́ ìbànújẹ́ yẹn aragbari bíi ìdùnnú oore ńlá yóò dẹ̀ kó dàgbé bá. lágbàdá múlẹ̀ bọ́ tàná. ní ìtàn wọn díẹ̀ tí wọ́n jẹ́ ká gbọ́. ìmọ̀ wọn lóyún wọn sínú pẹ̀lú wàhálà yìí. ìjọ wọn ti dúró làkànnà ti dá wọn tí a lówó báyìí náà ti wúlé ẹsẹ̀ torí àkàdé ni wọ́n bí wọn tí wọ́n jẹ bàbá ńlá gbogbo wàhálà tí wọ́n wá fi ìfarajọ́ náà lọ yóyún dànù àbí máa ṣépè bàbá amúnúgbọ̀n lọ́wọ́ àdìgbò dànù gbàyè yìí o. arábìnrin kan sọ̀rọ̀ láìpẹ́ yìí ó ti jẹ́ ọ̀rọ̀ tó ń múra káyì lọ́wọ́ ó lóyún ọwọ́ afẹ́ bímọ ọmọ ìkọ́kọ̀ àkọ́kọ́ bí ọmọ rẹ̀ ẹ̀kejì kan lọ́wọ́ fẹ́ bí eléyìí má lè rí dájú àfi tí wọ́n gbé omi sókè gbogbo ẹ̀ńtẹ́sì láyà ń lé tíyàwó yín bá jẹ́ pé ó fi gbígbé omi òkè bí ma ẹ bẹ́ẹ̀ e lọ wọn pé bẹ́ẹ̀ ló ṣe rí. mo máa ń ròyìn obìnrin kan lò lójú wa wọ́n gbé omi òkè fún wọ́n sì gbé omi òkè fún bẹ́ẹ̀ fún rí ní bá ń tún sọ̀rọ̀ wọ́n á bẹ̀rẹ̀ lọ́ọ́ ti pè omi tẹ́ gbé òkè yìí ń gbò lẹ́yọ̀ọ́. Wọ́n lé lé àá omi yóò ti sẹ́ kílẹ̀ á ti tẹ̀sán fún àwọn náà òṣìṣẹ́ ń dọ́gbọ́n ṣiṣẹ́ ẹ̀yìn kẹsàn-án tẹ̀sán ẹ̀bẹ̀ lọ́n kó ṣiṣẹ́ àti kò ṣiṣẹ́ tó tọ́ pàṣẹ bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ wọ́n ní gbàtí ìbá bẹ́ẹ̀ bọ̀ mọ ẹ̀bà yọmọ ẹ̀mí pé arábìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n á gbé omi sókè fún ìrẹ̀wá gáyàtà dípò kó wá sì ọlọ́run á mú láwọn àníwọ̀ ọlọ́run á ìnira yìí pọ̀ fóun ọmọ yìí ṣe lálàánú mi ọmọ yìí ṣe lálàánú mi jórí ń ṣe sànú ọmọ yẹn ti ń dára fún yẹ lọ́wọ́ ìyá tí wàá mú ọgbọ́n wá pé ah, ọmọ yẹn kéèyàn ojú àfọ̀rà dáa káwọn ah, àtúntò tó ń rí àwọn àníyàn lọ́wọ́ lọ sọ mí àtẹ́lẹ̀ mọ́ gbọ̀bá àtẹ́lẹ̀ mọ́ ọmọ àlejò báyìí. Fàkùdírí lè rọ bí ká láàtà ìhásífàrà àgbàtúwò. Lọ́lẹ̀ ọ̀lù kìdé ló wà lọ́lẹ̀ àyà àmì ìsìnbà. Lọ́lẹ̀ ọ̀lù kìdé ló wà lọ́lẹ̀ àyà àmì ìsìnbà. Ìtura ń foni pẹ̀lú pé arábìnrin mọ́jàtà ọlọ́nà ni amọ́jàtà náà kẹ́ ẹ̀ ọmọ pé ìtì ọlọ́run àbúlá lọ́jọ́ fọmọnìyàn ọlọ́run tó gbára lẹ̀ màá fún ọ ní gbólóhùn kan tó máa lọ sí ìwọ tó ọkọ lẹ́tà lánàá màá fún ọ ní gbólóhùn kan tó lọ máa wí lọ máa wí pẹ̀lú ìbọkànjẹ́ lọ́dọ̀ ọlọ́run pé òní kó sọ sílẹ̀ kọ́mọ́ ti di ọ kọ́lọ̀ wá tún ọkùnrin náà sí. Àmín. Mọ̀mọ́ àmín. Tí wọ́n ti ná ọ̀rọ̀ Ghana tó ń bọ̀, kọ́lọ̀ ń jẹ́ àjùbá náà lọ. Àmín. Òkú lè tún wá kọ lẹ́tà míì tó dúpẹ́. Pé ó ti di ma náà o, ó lè jìyà dáadáa, kódà irú ìran ọmọ báyìí ló di. Ọkùnrin náà, ó dàgbà tó wáyé padà, ó lè ṣe bẹ́ẹ̀. Ebi ò ní Ọkùnrin yẹn bí ò ní ìkú, lè fẹ́ yí gbólóhùn tí máa fẹ́ náà lọ́ máa pe asibúlọ́lọ́ pẹ̀lú ìmọ̀lẹ́wàkè lọ́mọlẹ́ kọ́kọ́ tí à ń fẹjọ́ rẹ̀ sùn sílẹ̀ máa bọ́ lọ́ba rẹ sọ̀rọ̀ ọlọ́run là ọ́ òòrùn lọ òòrùn lọ sọ̀lá yóò lè gbọ́dọ̀. ọlọ́ni agbègbè ọmọ sáré. sáré kọ́lá àrùjọ ọmọ bọ́ọ̀lù bá àlọ́ sí báárà kí náà sí á. mọ́kùlù ọ̀rá sí ní masáré kalẹ̀ àti wọ́n magari bá a ọlọ́run fi aláàbí náà kánú yóò fi àpò náà ó yẹ lálàánà ibi òun ti yọ ibi òun ti wọ̀ àdùgbò ìfọ̀yẹ́fẹ́ òbí ogun gbogbo ayé fún wọn jọ náà. Ayébo aláti bàárà tí wọ́n á. Bí àwọn ọlọ́run ti kó àlùbáríkà wa sí kẹ́kẹ́kẹ́ ibẹ̀ lájogún fún wọn. وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا Ọlọ́run ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá ìwọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá ìwọ ànábì. Sallallahu alaihi wasallam. Tàmátí ọwá pé ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ náà bá rẹ tó ń dáa jùlọ tàmá tí ó pé lórí ọmọ ìtẹ́lì ọlọ́run bí ọ̀rọ̀ rẹ̀ mọ́tà ah, bí ọ̀rọ̀ ọlọ́run ló ń bìmá tọ́parú wọ́n ti sùúrù ní o wọ́n ti sùúrù ní o. ودمرنا ما كان يصنع فرعون وقومه الله ni àwa parẹ́ ما كان يصنع فرعون وقومه gbogbo ohun tí fiona wá sí pátápátá ọkọ lé ní oṣù bá ní ọlọ́nìkà mọ̀nàrù àwa parẹ́. Bàbá àgbà àná orí àìsàn. Bàbá kárùn yá ìtúnà gbogbo ohun tí wọ́n kọ́ ní gàgàrà gàgàrà gàgàrà gàgàrà gàgàrà ọlọ́dúnrún ìlàjì dàmọ́ra. Àwa jogún ayé fẹ̀yìn. Ọlọ́run bọ́lá kú níbi tó wà tí wọn ti máa lò wá gbélé alẹ́ ọkọ̀ wa máa lò. nítorí pé ọlá ń bẹ́ẹ̀ jọ wà tí wọ́n ti lò lòkulò. Hmm, ọlọ́run. alágbára ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àláwà yìí ọlọ́run bí ọlá kò níbi tí wọ́n àti máa lò. wá gbé fún àwa jẹ́ àmà lò. wọ́n rà ní ọlọ́run nípa gbèsè nìyẹn afẹ́ká fíkì báyìí nípa ọ̀rọ̀ sùjúdù sáàwù tí a ń bá lọ ní àná kí n tó wá ta jama ìbáta kéèsì àti ẹ̀yin fẹ́ gbọ́ wa lókèrè ẹ rí i pé ohun tí a fi ń sọ̀rọ̀ yìí ó jágara ju tàtẹ̀yìnwá lọ. ó yàtọ̀ dáadáa ní àná ni wọ́n kó seventy two thousand lọ́gbà láti lọ́ọ́ ra àwọn irinṣẹ́ yìí seventy two thousand kódà àwọn tó débẹ̀ ọ̀tún léwó wọn kà sọ pé ẹni yẹn sọ pé wẹ́ nígbà tí wọ́n ti wá ń na lọ́dọ̀ ọ̀hún tẹ́lẹ̀ ká máa ra lọ èyí tá a dá kálẹ̀ yìí òun ká ń lò tẹ́lẹ̀ iná tí ó kọjú sí wa yìí ọ̀nkọ́ là ń lò tẹ́lẹ̀ wọ́n ní àwọn náà yóò gbé kínní ìfọ́n àti ń wò lórí lórí net ní orí àgbáyé pé àfikà nírú náà yìí àwọn tí ń wò náà ń complain fún àwọn tí ń ṣiṣẹ́ ìṣe kan sì gbọ́dọ̀ kan sì gbọ́dọ̀ báyìí wọ́n lọ náà àwọn àgbìmọ̀ tó wà fún ètò bàtẹ́ńdùn sàfẹ́fẹ́ láàyè yìí wọ́n dé èyí tó jẹ́ olówó pọ́npọ́npọ́lẹ́ ní eléyìí tó jẹ́ seventy two thousand so àná ni wọ́n sáré lọ apá ipò sílẹ̀ àná ni wọ́n sáré lọ rà á ń bẹ́ ní owó yìí tí alọ́fẹ́ra tí ẹ̀rọ ọlọ́run sáré sẹ́ǹdì owó fún wa tó ṣe owó fún lóko ẹ̀rọ náà àní ọmọkọ rẹ̀ ìsìn lẹ́yìn pé àfáwà ọlẹ́ ni wọ́n mẹ̀rú náà bóyá wọ́n pè é ní bákan mi anáta sọ fún wa pé olùwọ́n sẹ́ńdì owó báyìí ó lè dìbò kàtó tó ló kọ. àwọn èèyàn náà tún ń dá owó fún owó tí ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ lásàbí di pé àdìgínní ló lé mi wọ́n ní tí wọ́n lọ rà náà ni èyí tẹ́tàn lọ́mọ kẹ́ni ìlọrin yìí wọ́n ti lọ́ọ̀ kẹ́kẹ́ mọ́ ọlọ́run wọ́n ní lóhùn ló fi jẹ́ pé yọ́ọ́ máa wọnú kìndàdà wọn lóhùn yìí wọ́n ní ń fọ́n ká létí àwọn tó ń gbọ́ ṣùgbọ́n méjì á lọ yìí mọ́rán bíi bí ejò yìí wọ́n ní yóò lè máa wọ ọbẹ̀ dáadáa kọ àdìgbọ́lá kọ́ni sàkàlùkù lẹ́sùn olóore. gbogbo àwọn èèyàn tí wọ́n ń sán náà bí tọ́ ọlọ́run tó máa ga lágbàáyé ọlọ́run o mọ́dọ̀ wọn náà lẹ́ o. àwa náà lẹ́ni tó máa kó parí bí tọ́ ọlọ́run tó máa ga. mẹ́kùlẹ̀ àìsàn torí kò wọ́n bá dínkù owó kọta bí sànyẹn ní kọ̀bùlì ìdáná kọta nùfẹ́ lèrè kíná ní sọláàtì yìí fàyínká na kẹkìbíyọ tẹkìbẹ́tì ìrọ̀m fàlá sọláàtà سواء تركها أمدا أو ساوا لأن صلاته لم تنعقد wọ́n ní tí sáláyì náà tó tẹ̀kì buru ìram tá a kọ́kọ́ máa ń sè yẹn ọmọ àmà ni o ọgbàgbé ni o láàfọ̀dá tàdá o kò ní ọ̀rùn ìbàjẹ́ pé ìran ò tí ìtẹ̀ka sí débi pé a sọ pé ní ọ̀run kò kò tí ì sí ẹjọ́ tó gbàgbé ni. fàyìn wàsọ̀lá ìlà àbòdì yìí mi náà rákà á àfààníyá lọ́gàtì rákà á àdàtì sàrákà òmìnira. tí ìbá gbàgbé orígun kan náà rán sọ̀tọ̀ pé ìran ìpele ìpele ni ìyàtọ̀ bẹ́ẹ̀ kí ìrun olórí bíi méjì lápèjúwe rákà àkọ́kọ́ yóò ta kókó pẹ̀lú kágbóríkò ní òkú sábàlọ́ọ̀rì kú báyìí tàbí gbóríkò ní òkú rákà tá a wà ń bẹ̀ yẹ ti dúró kọ̀kàtì ìgbé ni pẹ̀lú pàtó tètè dúró rẹ̀ àǹfààní gbóríkò òkú báyìí rákà ti dúró sátẹ́ráka bí nǹkan bàjẹ́ ń bẹ̀ àti kọ́kọ́ kíyẹn tẹ́lẹ̀ lákàtúndì ìlà tó wá gbérí kò níbi ìrùkù rẹ̀ á lè padà síbi àkọ́kọ́ mọ́ á jùlẹ̀ yẹn èyí tá a wá kílẹ̀ kejì ńlá bìtà kọ́kọ́ rúbàgbọ́ yẹn o láti sàkọ́kọ́ ẹnu pé a máa bárun wa lọ a wà kí ìkankún ìta wà lórí ẹ̀ kátó rántí pa tòǹkankan lẹ́nu sí yẹn yóò di méje bá ti ṣe nìyẹn àpèjúwe rèé sákìtù náà fi àpèjìlẹ̀ sàfẹ́ nìyá mìíràn kí a tẹ̀lé òwúlá. فذكر ذلك هو جالس بين سجدتين في ركعة الثانية فتلغى ركعة الركعة الأولى وتقوم الثانية مقامها فيعتبرها الركعة الأولى ويكمل عليها صلاته ويسلم ثم يسجد للسهو ويسلم ẹnì كان kí ló rákà dípò sájídà méjì tàbí pé orígun kan ní orígun ọ̀run ọgbàgbé kò sí ó ti wá wà ní sájídà ẹlẹ́kejì níbi èyí gbàgbé kan ìgbéraká àkọ́kọ́ irú ìta gbàgbé ń dò níyẹn akọkọ àkọ́kọ́ ni ó ti gbàgbé. kò sí òfurufú kalẹ̀ yọ kan ẹ bá dìde lókè. ìgbà tó rárá ti dí ìgbà tí ó wà ń dòkó láàrin sájúdátù ẹlẹ́kẹ̀ẹ́ ìlú tó rántí rákà yẹn yọ sọnù yóò wá fi rákà ẹlẹ́kẹ̀ẹ́ yẹn sí àkọ́kọ́ níbi rákà tàkọ́kọ́ yóò wá parí ohun rẹ̀ yóò sàlámà yóò wá sí jùdù sáwí ìhun ìhun òpé nìyẹn sára yẹn yóò wá. àkùtù omi tún ni sàkùn nẹ́fì àti kẹ̀kẹ́ sáàyà ẹnìkan tó ń kírun sájídà ẹlẹ́kejì ló ń gbàgbé kò dàbí tàkọ́kọ́ jẹ́ pé sájídà alákọ̀ọ́kọ́ ló ń gbàgbé. wàjúlùs náà ọgbàgbé fájídà ẹlẹ́ẹ̀kejì àti ìjókòó tọ́yẹ kójó ṣáájú fájídà ẹlẹ́ẹ̀kejì yẹ níbi rákà lákọ̀ọ́kọ́ ó wá rántí lẹ́yìn tó dìde níbi rákà ẹlẹ́ẹ̀kejì fàyínà àwọn yahood yóò padà jókòó mbẹ tó bí raka ẹlẹ́kejì ni yóò jókòó ẹnu ìdìde ló lékún mbẹ yẹn yóò kà torí kalẹ̀ yóò pé ìrun rẹ̀ yóò sì forí yóò sì forí kalẹ̀ fún sáwí gba pé ìjókòó tó tó dìde yẹ o ti lékún nínú ìrun. Àkó àà sọmáyì rẹ̀ ní pé bẹ́ẹ̀ bá ní ti ìtọ́jú ọ̀ràn àyàn ní ara àrùn ìforíkalẹ̀ ìgbàgbé ògbé ẹ̀ẹ́sì ń tẹ́ lùsì ń ẹ̀ẹ́sì padà tẹ́bí wá sí padà tán ẹ wà á foríkalẹ̀ padà lẹ́yìn rẹ̀ tẹ́pẹ́ ìwá sí ọ̀ràn àyàn ni ẹ bá lùsì tẹ́pẹ́ nǹkan tẹ́pẹ́ súnà ni ìforíkalẹ̀ ọwọ́ agbe láì ṣe sínú àwọn padà ọwọ́ ajẹ́ pé àìsè yẹn ó jẹ́ àdínkù ẹ wà á san kọ̀bùlí fún yẹn dùgbẹ́ ọjọ́ súnà kìí ṣe ọ̀ràn yẹn kápọ̀rọ̀ yẹn bá ní ẹ ṣe nítorí wá ṣe yẹn irun ti lékún bá wọn bàálí ẹ ti bá wọn kápọ̀rọ̀ yẹn ẹ pé súnà bá wá ní ẹ ní í ṣe mọ́ ẹ ní ti súnà yẹn mọ́ sáwí ìforíkẹ sùúrù sáwí ọwọ́ agbé àìsè tẹ́ẹ̀tẹ́ ìsèmá yẹn gbogbo ó yẹ wa báyìí ọlọ́wọ́ sọ wọn wà wà. a kà sọ ilé ìpè kálukú lè mọ̀ ìpè ọ̀rọ̀ ẹ̀sìn ó tó ó tó wá ó lẹ̀ tó sẹ́tọ̀ gbogbo àwọn ìmáàmù wa tẹ̀ ká máa fi fún àrè ká máa dá alẹ́ kọ̀ so ní ọ̀rọ̀ wa pé fún wa káwa wá wá bi tí a ti lọ́ọ́ máa gbọ́ ọlọ́wọ́ sọ wọn fún wa láhùrù ẹ̀kọ́ tó náà.